ní ọ̀pá ọlọ́run ògo àtàròrò káyé aláṣẹ apàṣẹ adigágadigága nínú agbára bàbá mi ògbìjà ẹni ẹ má bẹ̀rù ọlọ́tẹ ta ní ọ̀pá ta ní ó ọba tó wọlé ikú tí kú ń sá bàbá gbogbo jìnnìjìnnì. gbọ́dọ̀ kú mọ́ o. Ògo titun omi àbúyọ jẹ́ káráyé mọ̀ látara mi pé wọ́n nìkan lálágbára. Ògo titun omi àbúyọ jẹ́ káráyé mọ̀ látara mi pé nìkan lálágbára ṣe olúwa wá bá mi ṣe wá bá mi ṣe olúwa wá bá mi ṣe àwọn akẹ́mi ń pẹ̀gàn wọ́n ń retí ẹlẹ́yà torí ọmọ rẹ̀ ò tí a kàn máa gbélé kú wá bá mi ṣe olúwa wá bá mi ṣe. wá bá mi ṣe olúwa wá bá mi ṣe wá bá mi ṣe olúwa wá bá mi ṣe àwọn akẹ́mi ń pẹ̀gàn wọ́n ń retí ẹlẹ́yà torí ọmọ rẹ̀ ò tí a kàn má gbélébò wá bá mi ṣe olúwa wá bá mi ṣe. ọlọ́run ayọ̀ wá bá mi ṣe má jẹ́ kojú tì mí ọlọ́run ayọ̀ wá bá mi ṣe má jẹ́ kojú tì mí pa mí lọ́wọ́ sókè pa mí já àjọ̀tá mi lọ ọlọ́run ayọ̀ wá bá mi ṣe má jẹ́ kojú tì mí. ọlọ́run ayọ̀ wá bá mi ṣe má jẹ́ kojú tì mí. ọlọ́run ayọ̀ wá bá mi ṣe má jẹ́ kojú tì mí. bá mi lọ́wọ́ sókè bá mi kí dájọ́ mi lọ ọlọ́run. mi gbọ́dọ̀ kọ́mọ lọ́rùn ọba ògo wá dá mi láre. bọ́mi ṣẹ́gun aláròká bọ́mi ṣẹ́gun aláròká bí wọ́n fẹ́. gbọ́dọ̀ pọ́mọ lọ́rùn ọba ògo wá dá mi láre. ìgbàgbé ṣóògùn àìrówó ná ìgbàgbé ṣóògùn àìríṣẹ́ ṣe jẹ́ kó rin ayọ̀ kó kú jáde ìgbàgbé ṣóògùn. Amẹ́ríkà ya odidi ọjọ́ kan sọ́tọ̀ nínú ọdún pé ká máa fi yan Ọlọ́run lógo kí gbogbo ẹ mọ̀lẹ́bí kán gbóhùn ọpẹ́ sókè kí á fi ṣètì tọ́lọ́run ó ṣe bó lọ́lọ́run ò ṣe ní ṣàánú wọn bó lọ́lọ́run ò ṣe ní dá wọn láre bó lọ́lọ́run ò ṣe ní gbàdúrà wọn àkókò ọpẹ́ la wà yìí gbèsókè. Ọlọ́run mi wàá gbé mi. ọpẹ́ la fẹ́ fi òní dá ọpẹ́ la fẹ́ fi òní dá mo kí gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi ní orúkọ Jésù Kristi olúwa wa ètò tòní ọ̀tọ̀ ni àkànṣe ni ìdí ni wípé orílẹ̀-èdè Amẹ́ríkà tá a wà torí pé ìlú wọn dára ìlú wọn dùn ó lóyin òní gbogbo wa náà ṣe àṣe àṣe àṣebalẹ̀ síbẹ̀ tá a tá a ń dá tá a rọ̀ bí òwe tínú wa ń dùn tá a gbé Ọlọ́run tá a kọrin àwọn wá ṣe kinní kan nínú tiwọn o kò ẹ lè dá wọn lẹ́jọ́ o wọ́n ṣe báyìí o wọ́n ṣe tọ̀hún o ṣùgbọ́n wọ́n ya ọjọ́ kan sọ́tọ̀ wọ́n fi pé ọjọ́ yìí o ọjọ́ ọ̀dúpẹ́ ni thanksgiving day ni láti fi dúpẹ́ lọ́wọ́ ọlọ́run láti fi ẹ̀mí ìmoore hàn abájọ àwọn ọmọ àṣírí kan ni àṣírí kan lọ́lọ́run fi hàn wọ́n bẹ́ẹ̀ àwọn bàbá wọn ló sì ti gbé yẹn kalẹ̀ láti ọjọ́ mọ́jọ́ wọ́n appreciate ọlọ́run láti gbé ọlọ́run ga kò ṣe ní dáa fún wọn kò ṣe ẹni ẹni tó bá mọ bí wọ́n ti dúpẹ́ bí ti yin ọlọ́run irú wọn wọn è bá wọn jà ọ̀tá è borí wọn ogun ayé è borí wọn ogun ènìyàn è borí wọn ogun ẹ̀ṣẹ̀ kì í borí wọn torí pé àwọn ya ọjọ́ òní sọ́tọ̀ àwọn ń dúpẹ́ àwọn yin ọlọ́run lógo wọ́n ń fọpẹ́ fún ọlọ́run wọ́n pa gbogbo kọ̀ǹpléǹtì wọ́n pa gbogbo àwáwítì wọ́n pa gbogbo kàntì wọ́n wá pé gbogbo iléeṣẹ́ ni wọ́n ti pa lónìí nínú gbogbo ọlúdé kan tó ṣe pàtàkì fún amẹ́ríkà lọ́dún òun náà lọ́jọ́ thanksgiving yìí tí wọ́n fi ẹ̀mí ìmoore hàn fún ọlọ́run wọ́n gbọ́dọ̀ mọ dára fún wọn sí ni wọ́n gbọ́dọ̀ mọ ní ìlọsíwájú sí ni wọ́n gbọ́dọ̀ mọ ní ìlọsíwájú sí ni ẹ̀já ẹ̀já àjò díẹ̀ ṣẹ́rí lónìí a fẹ́ du ọpẹ́ méje ọpẹ́ méje tí ọ̀sẹ̀ ogun ayé ẹ̀ <laughs> ni mo sọ pé irinṣẹ́ tá a fẹ́ lò lónìí irinṣẹ́ tó rọrùn jùlọ ni ṣùgbọ́n òun ló le jù irunṣẹ́ yẹn òun ló le jù ńgbà tí Jòsáfátì àtàwọn ọmọ Ísírẹ́lì tí wọ́n wà lójú ọ̀gbagadè torílẹ̀-èdè mẹ́ta tí wọ́n ní okùnbi tí wọ́n gbà tí wọ́n ní àwọn fẹ́ pa wọ́n àwọn sọ orílẹ̀-èdè wọn di eérú ó ń sunkún wájú Ọlọ́run pé ogun yìí ṣe tiẹ̀ kí ló ń sunkún fún kí ló ń ké fún ẹ lọ gbàlù ẹ lọ gbégbá ọpẹ́ ẹ̀yin ẹ máa kọrin ká ẹ máa jó ogun tá a bá ti ní kí akọrin ó síwájú ọlọ́run ló fẹ́ ja ogun yẹn fúnra rẹ̀ ńgbà tí èèyàn bá dé ìkóríta kan tí ọlọ́run bá pètò ipa ọpẹ́ ni kó lọ rè gbé ọmọ ìpogun ti ṣẹ́ nìyẹn ọlọ́run ló fẹ́ handle kéèsì yẹn fúnra rẹ̀ nìyẹn ọlọ́run ẹ wá wò àwọn ń kọrin lọ orin tí wọ́n ń kọ bẹ́ẹ̀ bá wo psalm one thirty six ẹ̀ rí ń wọ́n ní ọlọ́run àwọn ọ̀pọ̀ àwọn àkọ́bí Ísírẹ́lì àánú rẹ̀ dúró láéláé ọba tó ṣẹ́gun àwọn olókìkí ọba àwọn olókìkí olúwa ó ṣeun o torí tí àánú rẹ̀ dúró láéláé ọba tó ṣe kinní kan àwọn alágbára kan ó mú wọn balẹ̀ àánú rẹ̀ dúró láéláé ọba tó fi àkọ́bí Ísírẹ́lì tó fi ṣètùtù ogun àà ó ṣeun olúwa torí pé àánú rẹ̀ dúró láéláé nígbà tí àwọn ìlú mẹ́tẹ̀ẹ̀ta àwọn ìlú mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n ń kóra wọn bọ̀ tí wọ́n ń gbọ́ orin tí wọ́n ń kọ wọ́n wá ń sọ fúnra wọn wípé wá ṣé àwọn tó fẹ́ ká lọ bá jàre àwọn ìlú tó le jù wá lọ àwọn ọlọ́run wọn ṣẹ́gun àwọn ìlú yẹn orílẹ̀-èdè tó lágbára jù wá lọ òun fẹ́ padà ń tòun ń pé ń bo ní aditẹsẹ gbógun aditẹsẹ bọ nìyẹn bẹ́ẹ̀ ṣe bẹ̀rẹ̀ sí ní ọ̀tá bẹ̀rẹ̀ sí ní para wọn ni wọ́n sì para wọn pakúpa èyí tó yọsẹ̀ ọba tó yọsẹ̀ tó délé ó délé àwọn ọmọ ẹ̀gán sọ pé kí ló wá ṣe ń lé kí ni kí ni láyé jà ẹ́ olójú ogun ọ̀sá lójú ogun òkọ́ mọ ogun lọ òkọ́ mọ ogun bọ̀ àwọn ọmọ ẹ̀ ní wọ́n fi ṣètùtù àníyàn pa bọ́lọ̀ ń bá lóhùn àwọn ọmọ Ísírẹ́lì kan débẹ̀ wọ́n jí láàárọ̀ ọjọ́ kejì wọ́n rẹ́ pé àwọn táwọn ti kú yànnàyànnà ọlọ́run rán ogun ẹ̀yìn sí wọn ni ẹ̀yin ọmọ ọlọ́run àgbègbà e ọpẹ́ àwòyìn ọlọ́run lógo bá a ṣe dú ọpẹ́ yẹn lónìí àwọn gbólóhùn ọpẹ́ kan ti wà nílẹ̀ tó máa dú àwọn gbólóhùn ọpẹ́ tá a fi ba yí ọ̀tá jẹ́ pápátá ni nítorí ìdí èyí mo kí ọ kú oríire po láǹfààní láti bá wa pàdé lórí ètò àwọn àṣírí kan tí ogun fi ń ṣẹ́ni bọ́ bá ti ń gbọ́ àwọn gbólóhùn yẹn máa kọ́lẹ̀ ojoojúmọ́ ni ó máa lò kọ́ ọ máa fi dúpẹ́ kọ́ ọ máa lo gbólóhùn yẹn kọ́ ọ máa fi dúpẹ́ ní ìwájú ọlọ́run ẹ ẹ̀yin ọlọ́run lógo lẹ́ẹ̀kan sí ọba tó sọ wa láti ọdún tó kọjá àwa tá a ṣe thanksgiving lọ́dún tó kọjá àná là ń ṣe lọ́dún ìgbésókè. lásán lásán. bá dúpẹ́ oore ìgbà gbogbo. 有士。 kan tó gbòjì kan pàdé ní ìgbà tí tí Jésù kú kó tó jíǹde èṣù kó àwọn ọmọ ogun rẹ̀ bẹ́ẹ̀ ló gbé àwọn ọmọ ogun ayé wọ̀ ó gbé wọn wọ̀ wọ́n ní kí wọ́n ó gbé òkúta ńlá sí ẹnu bodè Jésù pé bọ́ bá tiẹ̀ fẹ́ jí kò sí bí ó ti jáde wọ́n wá kó àwọn ọmọ ogun pẹ̀lú àwọn àwọn ìjà olóró gidi bọ́ba fẹ́ mí ẹ tún dàbọ̀ bò ẹ jẹbẹ̀ tútú bẹ́ẹ̀ ni èṣù wa kó àwọn ẹ̀mí kan jọ àwọn ẹ̀mí náà là ń pè ní ìkan jẹ́ asmodi ìkan jẹ́ basebubu ìkan jẹ́ lefiatani èṣù gangan sì kẹrin wọn ṣé ń gbọ́ mi asmodi basebubu àti léfíátánì èṣù gangan fúnra ara rẹ̀ sátánì ejò láíláí ni òun sì kẹrin wọn wọ́n wá di afẹ́fẹ́ orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé mú èṣù wá kó àwọn ọmọ ogun ẹ̀jọ wọ́n wá ń wo àwọn áńgẹ́lì yẹn tí wọ́n ń bọ̀ wá síbi òkú jésù pé kí jésù lè jíǹde àwọn ẹ̀mí wọ̀nyí àwọn alágbára bíi òkùnkùn ayé yìí yẹn ní ìwé Éfésù ṣe sọ fún wa ó ní kì í ṣe omi ara àti ẹ̀jẹ̀ ńlá ń bá jagun ó ní àwọn aláṣà ìrí àwọn alágbára bíi òkùnkùn ayé yìí àwọn là ń bá jagun the rulers the powers in darkness the forces of darkness the power in high places those are the invisible power táwọn ènìyàn ń dojúkọ ọmọ èèyàn kò lè ṣẹ́gun ẹ̀ ń pẹ́ rárá ẹ̀ àfi kọ́ lọ́n kó fún ọ níṣẹ́gun lórí wọn àwọn páwà yẹn ni ẹ kóra jọ pọ̀ wọ́n wá ń wọ̀nà àwọn áńgẹ́lì yẹn tẹ́ ẹ bá ìsọ̀kalẹ̀ wá bí ẹ gbiná o àwọn fẹ́ na tán pẹ̀lú yín ni fight to finish làwọn fẹ́ fi ṣe àwọn áńgẹ́lì ò yà sí tiwọn o àwọn áńgẹ́lì gbégbá ọpẹ́ orin ni wọ́n fi wọ́n kọ orin ni wọ́n ṣe kí ni orin wọ́n fi wọ́n kọ <laughs> nígbà táwọn áńgẹ́lì rí gbogbo kalẹ̀ wọn wọ́n wá wọ́n wá gbóhùn sókè wọ́n ní wọ́n wá ń pè oògùn èṣù ẹ̀ párádà kàbíyèsí lẹ́fọ̀ọ́bá kérúbù yẹn ni pé ọba àwọn ọba àwọn kérúbù áńgẹ́lì mímọ́ àwọn là ń pè ní kérúbù tàbá sọ̀rọ̀ kérúbù kì í ṣe pé à ń sọ̀rọ̀ pa ìjọ kérúbù o ṣùgbọ́n mm-hmm. bẹ́ẹ̀ bá mm-hmm. wọnú ọ̀rọ̀ ọlọ́run ó ní àwọn kérúbù kan ń ké lọ́tún wọ́n ń ké lọ́sì ọba kan ni ọba àwọn ọba ni òun làwọn kérúbù ń wárí fún òun làwọn kérúbù ń júbà rẹ̀ wọ́n wá ń kọrin yẹn wípé oògùn èṣù ẹ̀ párádà kàbíyèsí lẹ́fọ́ bá kérúbù òṣò ajẹ́ kó máa rí wa kàbíyèsí lẹ́fọ́ bá kérúbù ogun ọrùn ẹ òye kàbíyèsí lẹ́fọ́ bá kérúbù ogun Jésù ti borí kábíyèsí lẹ́fọ́ba ṣe nígbà tí wọ́n máa gbé fáàsì tó kàn yẹn pé kábíyèsí lẹ́ kábíyèsí lẹ́ fọ́ba kẹrùbù àràdàwọ̀ láti ìsàlẹ̀ ilẹ̀ ìyẹn ní ilẹ̀ ṣe mì tí àwọn ọmọ ogun tí wọ́n wà ní ìdíbojì Jésù tí wọ́n ṣubú bẹrẹbẹ òkúta ibojì yí dànù lẹ́sẹ̀kẹsẹ̀ àrà ńlá láti ìsàlẹ̀ ilẹ̀ ní ọjọ́ yẹn àwọn ogun èṣù lefiatani bẹsẹbúbù ni àtìmọdì ni wọ́n fọ́ yẹlẹyẹlẹ ẹgbẹ́ awo ẹgbẹ́ òkùnkùn lọ́jọ́ yẹn òun ló fọ́ yẹlẹyẹlẹ agbára Ọlọ́run fọ́ wọn ọfọ wọn túútú àti ọjọ́ yẹn ní gbogbo ipá òkùnkùn òrìṣà àwọn ohun tẹ́ ẹ tẹ́ ń pè ní òrìṣà àbáláyé gbogbo wọn ti fọ́ yẹlẹyẹlẹ ńlá ṣe rí awọ pa ògbóni oríṣiríṣi oríṣiríṣi awọ pín lọ́tọ̀ọ̀tọ̀ ẹ̀rí pé àgán máa ń bára wọn jà wọ́n máa ń bára wọn jà ńgbà míì làwọn òrìṣà ṣe pọ̀ káàkiri hindus gbogbo àwọn gbogbo nǹkan wọ̀nyẹn ló ti fọ́ káàkiri orin tí àwọn orin ọpẹ́ táwọn áńgẹ́lì gbé sókè lọ́jọ́ yẹn ọfọ ìjọba sátani ọfọ tútú wọ́n máa dúró de ọba kérúbù lọ́nà ni ọba àwọn ọba ṣé wọ́n máa dènà ọlọ́run ni ṣé wọ́n máa bọ́ lọ́hùn jà ni orin kan wà tá a máa kọ wọ́n ní àìbọ́ lọ́rùn jà o àìbọ́ lọ́rùn jà o èèwọ̀ ni o èèwọ̀ ni o àìbọ́ lọ́rùn jà o àìbọ́ lọ́rùn jà o àìbọ́ lọ́rùn jà sẹ́ èèwọ̀ ni o a èèwọ̀ ni o àìbọ́ lọ́rùn jà o ṣẹ́rẹ́ni tó bá mọ bí a ti yin Ọlọ́run ẹni tó bá mọ bá a ṣe dúpẹ́ ẹjọ́ ẹ má bàjá o béèyàn kan bá wà tẹ́ mọ̀ wípé ká ọlọ́run lógo ọlọ́run ga ká ọlọ́run ká fìyìn fọlọ́run ní tiẹ̀ gbogbo ọjọ́ ayé rẹ̀ ń fi yin ọlọ́run lógo ẹjọ́ irú wọn sọ̀rọ̀ ó bàjá o ìkórìtà tí wọ́n wà yẹn gbọ́dọ̀ dojú o yẹn ni ọlọ́run ṣe sọ wípé má ṣe fọwọ́ kan ẹni àmì òróró mi má ṣe wòlíì mi níbi àtàn pé wòlíì nìyẹn o àtọ́mọ rírì ọlọ́run tí tí ìwà láàyè ọlọ́run wà láyé wọn jẹ́ n sọ̀tàn kan kí n tó lọ sínú àwọn gbólóhùn àdúrà yẹn bàbá kan wà tẹ́ mọ́ lì dàdúrà fún wa lórí òkè ńgbà yẹn lọ́hùn a bá lọ gbàdúrà bàbá yìí ńgbà tí wọ́n pè wọ́n sẹ́nu iṣẹ́ olúwa ní wọ́n bá ṣe olúwa lọ ní 1955 nǹkan kan ṣẹlẹ̀ bàbá yìí ti sinmi ní olúwa báyìí wọ́n ní nǹkan kan ṣẹlẹ̀ àìbọ́lọ́hún ṣe ń lò wọ́n ní district tí wọ́n gbé wọn lọ bọ́lọ́run ṣe ń lò wọ́n bọ́lọ́run ṣe ń lò wọ́n ẹni tó wá jẹ́ ọ̀gá wọn tá a lè pè bóyá district GO ni ó wá ṣe lára wọn lódìlódì ó wá fi ẹ̀tanú ìkorò ọkàn ó ní kí ló dé láì ṣe pé ṣe nǹkan kan torí pé wọ́n plan program gbogbo bẹ̀ bí ó ṣe lọ wájú náà ni ọ̀dà sì lọ gbélé náà lọ gbélé náà wọ́n bá fún wọn suspension ìgbà bàbá sì délé bàbá ò gbàdúrà lòdì sí bàbá ń dúpẹ́ ni wọ́n wá wọ́n wá ṣe ìṣọ́ òru wọ́n fi ìṣọ́ òru dúpẹ́ ǹjẹ́ wọ́n fi ìṣọ́ òru dúpẹ́ rí wọ́n ní olúwa ìmọ̀ ṣeun títóbi ni orúkọ rẹ̀ ó sì ní ìyìn púpọ̀ ọlọ́run alágbára mo mọ̀ gbé ọ̀gá ẹ̀mí mímọ́ mo yìn ọ́ lógo fún tí ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí ǹjẹ́ o ti yìn ọlọ́run lógo lórí ìṣòro yẹn rí ǹjẹ́ o ti gbé ọlọ́run ga lórí ìtọ́ ńlá kọjá yẹn rí àolúwa mo dúpẹ́ kún tí mò ń là kọjá báyìí ẹ̀mí mímọ́ mo mọ̀ ṣeun mo dúpẹ́ kọ kà mí fún suspension yìí àsóṣeéṣe kó pe èèyàn kí wọ́n sì suspend yẹ kó lẹ́nu iṣẹ́ yìí àolọ́run mo mọ̀ ṣeun mo dúpẹ́ fáwọn tó fi yí mi ká tó ní kí wọ́n mọ suspend mi mo mọ ìyàn lógo mo mọ gbé ọ̀gá fún suspension tí mò ń gbà kọjá yìí ẹ̀mí mímọ́ o ṣé o ṣe rí kílẹ̀ ò tó mọ́ ọwọ́ ọ̀báwí olúwa ti wà lára ó ti wà lára lára senior senior pastor tó tó tó tó sọ sí suspension ọwọ́ ọ̀báwí ọlọ́run ti wà lára ẹ̀ àti ọjọ́ yẹn kílẹ̀ tó mọ́ wọ́n ní bàbá yẹn dákú tó ó jẹ́ mẹ́fà lọ bí ti ń dákú wọ́n ń gbégi wá lẹ́nu náà ń pe bàbá ẹ tí ò ṣàìsàn ti tẹ́lẹ̀ ń bò wá di ijọ́ kejì wọ́n wá bá ìránṣẹ́ ọlọ́run tí wọ́n ẹnìkan wá bá wọn wípé ọ̀gá yín tó suspend yín àwọn ọmọ lè sùn lé wọn látàná ṣe ni bàbá mọ̀ ń dákú tó ń dájì bàbá ẹnìyẹn wá ní a sì gbàdúrà kan tó lòdì sí wọn o a sì ń dúpẹ́ lórí ọ̀rọ̀ wọn ni àti ìgbàdúrà a sì ń dúpẹ́ ni ọpẹ́ la sì ń dá náà ẹni tó bá mọ bá a ṣe yin ọlọ́run ọlọ́run máa ń jà fún wọn nítorí abiyamọ ni ọlọ́run abiyamọ lọlọ́run tó bá ti bẹ̀rẹ̀ sí ní gbéga báyìí yóò sì máa jà fún ọ níbi tó o sí ọlọ́run á jà fún ẹ̀rù á bà wọ́ gan à ń gbàdúrà pẹ̀lú bàbá yẹn 1991 bàbá yẹn ń sọ̀rọ̀ wípé láti 1955 alàgbà yẹn kò tí ì bọ́ kú ònú ìṣòro yẹn kè bọ́ kú ònú ẹ̀ kọ́kọ́ máa dákú kọ́ máa jí kọ́ máa dákú kọ́ máa jí kọ́ máa dákú kọ́ máa jí ọlọ́mọ náà wà lẹ́gbàá ọlọ́mọ náà wà lẹ́gbàá tọ́lọ́mbá lòun dé a fẹ́ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run kí ni ọpẹ́ tá a fẹ́ dá òun náà ni wípé olúwa mo dúpẹ́ fún ìwàláàyè rẹ nínú ayé mi gbólóhùn ọpẹ́ àkọ́kọ́ nìyẹn olúwa o mo dúpẹ́ fún ìwàláàyè rẹ ẹ já lọ sínú ìwé orin dávidi orí ìkẹrìnléní ọgọ́fà a kà ẹsẹ̀ kìíní sí ìkẹjọ ẹsẹ̀ kìíní sí ẹsẹ̀ mẹ́jẹ mẹ́jọ pé náà ló ní. ó ní ìbámáṣe pé olúwa tí ó wà fún wa kí ni Ísírẹ́lì kì bá máa wí nísinsìnyí ìbámáṣe pé olúwa tí ó ti wà fún wa nígbà tí àwọn ènìyàn dúró sí wa nígbà mm-hmm. náà ni wọn ìbá gbé wa mì láàyè nígbà tí ìbínú wọn ru sí wa nígbà náà ni omi wọn ni ìbá wọ ìbá bò wá mọ́lẹ̀ ìṣàn omi ìbá sì borí ọkàn wa nígbà náà ni mm. agbára omi ìbá ọkàn wa olùbùkúnlé olúwa tí kò fi wá fún wọn bí ohun ọdẹ fún eyín wọn ọkàn wa yọ ọkàn wa yọ bí ẹyẹ jáde kúrò nínú okùn apẹyẹ okùn já àwa sì yọ ìrànlọ́wọ́ wa bẹ lé orúkọ olúwa tí ó dá ọ̀run wáyé if it had not been the Lord who was on our side Now may Israel say, If it has not been the Lord who has on our side, when men rose up against us, then they had, they had swallowed us up quickly. When their wrath was kindled against us, then the water had overwhelmed us. The stream had gone over our soul. Then the proud water had gone over our soul. Blessed be the Lord, who hath not given us as a prey to their teeth. Our soul is escaped as a bird out of the snare of the fowler. The snare is broken, and we are escaped. Our help is in the name of the Lord, who made heaven and earth. ìrànlọ́wọ́ wa ti ọwọ́ alone. What ti ọ̀dá ọ̀run wáyé. ó dúpẹ́ gbólóhùn pé àkọ́kọ́ nìyẹn olúwa mo dúpẹ́ fún ìwàláàyè rẹ nínú ayé mi olúwa o mo dúpẹ́ fún ìwàláàyè rẹ nínú ayé mi olúwa mo gbé ọ̀gá fún ìwàláàyè rẹ nínú ayé mi lónìí gbólóhùn pé àkọ́kọ́ nìyẹn máa dúpẹ́ yẹn bó ṣe ń gbọ́ yìí bó ṣe ń kọ́ sílẹ̀ òní kò máa dúpẹ́ olúwa mo dúpẹ́ fún ìwàláàyè rẹ bí kò ṣe pọ́lọ́n bá wà láàyè níbo ló bá wà lénìí àwọn tí wọ́n ti ń dà lúrú yẹn tí ò bá ṣe pọ́lọ́n gan wà láàyè yín wọ́n ó wù wọ́n kí wọ́n sọ inú ayé kó gbiná káwọn èèyàn kàn déédéé parun torí pé àwọn ń yọ̀ nínú ìtàjẹ̀sílẹ̀ àwọn ń yọ̀ nínú ìkorò ṣùgbọ́n ọlọ́run dáàbò rẹ̀ bò ọ́ nínú gbogbo wọ̀nyí kò jẹ́ kó bá ìrìn àjò wọn lọ. The Lord has been with you. He has been protecting you and me from January to this time. If, as, if it has not been God, what will I be saying now? what we people will have been saying concerning our life. For the fact that we are alive, we want to thank God. Let us give thanks and praises to Almighty God for this day. God has been so good. Lord is so good to me. It's so good to you. So good to your husband. It's so good to your wife. God is so good to your children. Let's give thanks and praises to Him. Olúwa o ṣé o, Olúwa ẹ ṣé o, Olúwa ẹ ṣé o, olúwa ẹ ṣé ó jẹ́ káyé ó gborúkọ rẹ lẹ́nu mi olúwa ẹ ṣé ó jẹ́ sọ mí dìdàkudà olúwa ẹ ṣé o ó jẹ́ káyé ó gba láàfíà mi lọ olúwa ẹ ṣé ó jẹ́ káyé gborúkọ rẹ lẹ́nu mi olúwa ẹ jẹ́ káyé ó sọ mí dìdàkudà olúwa ẹ ṣé o ẹ jẹ́ káyé ó gba láàfíà mi lọ ẹ jẹ́ kí wọ́n gbà láàfíà mi lọ olúwa mo gbé ọ̀gá ẹ̀mí mọ́ mo yìn ọ́ jésù olúwa ọpẹ ọpẹ́ àkọ́kọ́ nìyẹn ọpẹ kejì ọpẹ kejì ó wà nínú sam ó wà nínú sakaraya orí kẹjọ ẹsẹ̀ kẹrin ọpẹ́ ọpẹ́ eléyìí ìdábà ń pè ẹbọ ọpẹ ẹbọ ọpẹ ni ọpẹ ẹ̀mí gígùn ni Ọpẹ téèyàn máa ń dá tí sì tẹ̀mí rẹ̀ ó sì gùn òlélẹ ìtọ fẹẹ dá yìí ọpẹ téèyàn dá tí ẹ̀mí rẹ̀ ó gùn tí ò ní kú ẹ o ọpẹ́ ìyẹn ni ó wà nù sakaraya sakaraya orí kẹjọ ìwé sakaraya orí kẹjọ ẹsẹ̀ ìkẹrin ìwé sakaraya orí kẹjọ ẹsẹ̀ kẹrin ọkà báyìí wípé báyìí lè olúwa àwọn ọmọ ogun wí arúgbó ọkùnrin àti arúgbó obìnrin yóò ṣáà gbé ìgboro Jerúsálẹ́mù àti olúkúlùkù tí ohun tí ọ̀pá lé ọwọ́ fún ogbó fún ogbó English ẹ sọ pé thus the Lord of hosts there shall there shall yet old men and old women dwell in the street of Jerusalem and every man with his staff in his hand for very age yẹn ni pé ò ní kú wàá dúpẹ́ lọ́wọ́ ọlọ́run olúwa mo dúpẹ́ pé mi ò ní kú síwájú ògo mi mo dúpẹ́ mi ò ní pé ò ní sẹ́kù mi ò ní bá wọn kúkú ọ̀wọ̀ọ̀wọ́ olúwa mo dúpẹ́ olúwa mo yìn ọ́ lógo torí pé o ti bá mi o ti mú mi wọ májẹ̀mú ẹ̀mí gígùn tilétilé tọmọtọmọ olúwa mo gbé ọ bẹ̀sí ní yìn ọlọ́run lógo pé o ò ní kú síwájú ògo begin to thank the lord that you will not die at your flower age begin to praise him that you will not die young you will not die before you achieve your glory before you achieve your purpose before you achieve your destiny you will not die. Begin to thank God in advance. Ebony is a sacrifice of praise to God. Máa dúpẹ́ yẹn láràárọ̀, máa yin bàbá yẹn lógo pé bàbá yẹn máa ṣeun. Bàbá tiẹ̀ ti kọ́ pé ó tètè lọ tẹ́lẹ̀, bàbá ń dúpẹ́ yẹn yóò sún ọjọ́ rẹ̀ síwájú. Yóò sún ọjọ́ rẹ̀ síwájú. Mo dúpẹ́ pé mi ò ní kú fún ọ̀táyọ̀. Mo dúpẹ́ pé mi ò ní kú síwájú ògo. Olúwa mọ̀mọ̀ yìí ọ́ lógo. Ọba àwọn ọba mo gbé ọgá o. Ayérayé ẹ ṣé o. Mo dúpẹ́ o àmọ́ mi ò ní kú síwájú ògo aya mi ò ní kú ògo thank you because we will not die at our flower age father we bless your holy name father we praise your name thank you lord thank you king of kings thank you for long life that you gave to us we give you praise lord we give you honor lord you are so good to me thank you father thank you father in jesus name we pray ẹjẹ́ àtún wo psalm one oh two láti fi kín ọpẹ́ tàǹdà ìlẹ́yìn psalm one oh two verse twenty-four psalm one oh two verse twenty-four ọpẹ́ tó ń dá yìí <laughs> ṣe rí àwọn àdúrà tá ń gbà yìí ó lé ju ọ̀pọ̀lọpọ̀ àdúrà tá ń gbà lọ àwọn àdúrà atomic bomb tó farapamọ́ àwọn mixer àdúrà tó farapamọ́ tí ò tí ò tí ò tí ò ṣe girigiri àdúrà ọpẹ́ kan ni àdúrà ọpẹ́ kan ni àwọn ogun kan sì mọ̀ ṣẹ́ ẹ o ó fẹ́ dúpẹ́ báyìí ẹ verse twenty four ó wí pé psalm one oh two verse twenty four ó ní èmi sì wí pé ọlọ́run mi má ṣe mú mi kúrò lé agbede méjì ọjọ́ mi láti ìrandíran lé ọdún rẹ I said oh my God take me not away in the midst of my days thy years are throughout all generations mo dúpẹ́ pé ò ní mú mi lọ lágbede méjì ọjọ́ mi wá wá fi àdúrà yẹn ìwọ wá fi dúpẹ́ olúwa mo dúpẹ́ pé ò ní mú mi lọ lágbede méjì ọjọ́ mi olúwa mo dúpẹ́ mi ò ní kúkú àìtọ́jọ́ mo dúpẹ́ pé màá mi ò ní kúkú àìtọ́jọ́ bó ṣe ń wọnú májẹ̀mú yẹn lọ́mọ ọmọ ọmọ ẹ wọ̀ bó ṣe ń dúpẹ́ yẹn ńṣe ló ń wọnú májẹ̀mú ẹ̀mí gígùn ńṣe ló ń wọnú májẹ̀mú ẹ̀mí gígùn olúwa mo dúpẹ́ pé mi ò ní kú láàbọ̀ ọjọ́ mi mo gbé ọ̀gá bàbá pé àwọn ọmọ mi ò ní kú láàbọ̀ ọjọ́ ayé wọn mo dúpẹ́ ọmọ ẹ̀mí mímọ́ pé aya mi ò ní kú láàbọ̀ ọjọ́ ayé olúwa mọ̀ ṣeun olúwa mọ̀ ṣeun father i thank you for i will not die at my flower age lord i thank you lord i praise your name olúwa ṣeun bàbá ṣeun ọmọ ṣeun ẹ̀mí mímọ́ ṣe àpáta ayérayé ògo ni fún orúkọ yín lókè ọ̀run jésù olúwa wa ọpẹ́ kẹta ó wà nínú ìwé àìsáyà ló sọ pé ọpẹ́ tá à ń dá yìí ọpẹ́ tó le ni o ọpẹ́ tó le ni o ọpẹ́ tó le ni o ẹyin àwọn kan wà àwọn kan wà lórí ìlà kọ́dún tó délẹ̀ á bá wọn sìnkú ọ̀tá wọn àbí kóṣù tiẹ̀ tó délẹ̀ ni ẹ o àtàn ní níwọ̀n ìgbà táwọn wà láyé ogún mọ́ máa le sí ọ yóò mọ́ máa le fún ọ mo kí yín o jẹ́ kí ọ in advance ẹ kú ẹ̀yìn wọn ẹkú <laughs> ẹ̀yìn wọn ilé ló lọ tààràrà ọpẹ́ ní fọ́lọ́run àwa ń dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ni o àyìn ọlọ́run lógo ni ẹ já wo ètò àtúnfẹ́ fi dúpẹ́ yìí ní ìsìn ọwọ́ àánú ìwé àìsáyà orí keje ẹ já mu láti ẹsẹ̀ ìkẹfà ẹ já mu láti ẹsẹ̀ ìkẹfà akànnì sọ̀rọ̀ bíi wọ́n ní ẹ jẹ́ kí a gòkè lọ sí Júdà kí a sì bà á nínú jẹ́ ẹ jẹ́ kí a ṣe ìwò nínú rẹ̀ fún ara wa kí a sì gbé ọba kan kalẹ̀ láàrin rẹ̀ àní ọmọ tábíẹ́lì ẹ wá gbọ́n tí ẹsẹ̀ keje wípé báyìí ni olúwa wí ìmọ̀ náà kì yóò dúró bẹ́ẹ̀ ni kì yóò ṣẹ. àwa dúpẹ́ pé olúwa mo dúpẹ́ wá pé olúwa mo dúpẹ́ pé ìmọ̀ ọ̀tá kò ní ṣẹ lé mi lórí mo dúpẹ́ pé kí ni o ìmọ̀ ọ̀tá kò ní ṣẹ lé mi lórí ọpẹ́ ló fi dá èrò tí ọ̀tá gbà lórí mi lórí ọmọ kò ní ṣẹ olúwa mo gbé ọ̀gá èrò òkùnkùn láyé mi kò ní ṣẹ èrò ọ̀tá lórí ọmọ mi kò ní ṣẹ èrò ọ̀tá lórí ìrìn àjò tí mo bá wá sí amẹ́ríkà yìí kò ní ṣẹ èrò àwọn ẹni bí ènìyàn ìkà lórí ayé mi kò ní ṣẹ ọyá máa dúpẹ́ sọ́di ọpẹ́ sọ́di ọpẹ́ bàbá ní orúkọ jésù àpáta ayérayé o olúwa mo dúpẹ́ pé ìmọ̀ ọ̀tá ò ní ṣẹ lé mi lórí mo dúpẹ́ pé ìmọ̀ òkùnkùn ò ní ṣẹ lé mi lórí ọlọ́run bàbá ọlọ́run ọmọ ọlọ́run ẹ̀mí mọ́ mo gbé ọ̀gá mo yìn ọ́ pé ìmọ̀ ọ̀tá ò ní ṣẹlẹ̀ mi lórí ayérayé o ṣeun mo dúpẹ́ ìmọ̀ oṣó ìmọ̀ àjẹ́ kò ní ṣẹlẹ̀ mi lórí ìmọ̀ àwọn ìka ènìyàn kò ní ṣẹlẹ̀ mi lórí olúwa mo fọpẹ́ fún ọ ẹ̀mọ́ mo fi yìn fún ọ ayérayé o ṣe o ọba àwọn ọba o ṣe o jésù olúwa wa gbólóhùn kẹrin lélẹ́yìí gbólóhùn kẹrin yẹn ó wà nínú ìwé àìsáyà ẹ̀rí pé gbogbo ọpẹ́ tá à ń dá ọ̀rọ̀ ọlọ́run tì lẹ́yìn yẹn ni pé ọlọ́run àgírí pẹ̀lú ọpẹ́ tá ń dá yẹn ọlọ́run àgírí pẹ̀lú wa ẹ ò ẹjẹ́ àwọnú àìsáyà fifty four verse fifteen to seventeen Isaiah fifty four verse seventeen verse fifteen to seventeen ọkà báyìí wípé kíyèsí ní kíkójọ wọ́n kó ara wọn jọ ṣùgbọ́n kì í ṣe nípa àṣẹ mi ẹnikẹ́ni tí ó bá dìde sí ọ yóò ṣubú nítorí rẹ̀ kíyèsí èmi ẹni tí ó dá alágbẹ̀dẹ tó fẹ́ iná ẹ̀yìn tó fi mú ohun èlò jáde fún iṣẹ́ rẹ̀ èmi lẹni tí ó dá apanirun láti panirun I will read it in English behold they shall surely gather together but not by me whosoever shall gather together against thee shall fall for thy sake behold I have created the smith that bloweth the coal in the fire and he bringeth forth an instrument for his work that I have created the waster to destroy. No weapon I repeat it, no weapon that is formed against thee shall prosper. And every tongue that shall rise against thee in judgment, thou shalt condemn. This is the heritage of the servant of the Lord, and their, their righteousness is of me, say the Lord of hosts. ọpẹ́ kẹrin lélẹ́yìn olúwa mo dúpẹ́ pé gbogbo àwọn tó kórajọpọ̀ lòdì sí mi wọn ó ṣubú níwájú mi àti gbogbo ahọ́n tó dìde sí mi ní ìdájọ́ yóò jẹ̀bi látòní lọ gbogbo ọ̀tá kóra wọn gbọ́pọ̀ yìí wọ́n kóra jọpọ̀ lòdì sí mi wọ́n kóra jọpọ̀ fún ìparun ni olúwa mo gbé ọ̀gá pé àwọn tó kóra wọn jọpọ̀ lòdì sí mi sọ rántí Fáráò ẹ wọ́n tún pọ̀ sí ogun ọlọ́run lẹ́yìn wọ́n pọ̀ sí ogun àwọn ọmọ Ísírẹ́lì wọ́n dé tí òkun pupa kí ló ṣẹlẹ̀ sí wọn ọlọ́run ṣètẹ̀bọmi ìparun fún wọn ni mo dúpẹ́ pé àwọn ọ̀tá mi kóra jọpọ̀ kó o lè ṣe tẹ́bọ́ mi parun fún ẹ lónìí olúwa mo gbé ọ̀gá fún gbogbo àwọn tó kórìíra mi tá ń gbógun tì mí lójú ayé lójú ọ̀run ni mo mọ̀ wọ́n ni mi ò mọ̀ wọ́n ni mo dúpẹ́ pé o ti pèsè wọn fún ìparun òjijì olúwa mo gbé ọ̀gá fún ọ̀rọ̀ rẹ ló bẹ́ẹ̀ pé torí pé ní kìí ṣe nípa wípé ní kókójọ tí wọ́n kójọ ò sí ń bẹ ò kìí ṣe nípa àṣẹ rẹ o ní gbogbo àwọn tó dìde sí mi ní ìdájọ́ ni ó jẹ̀bi o ní gbogbo àwọn tó kórajọpọ̀ sí mi ni ó ṣubú níwájú mi olúwa mo gbé ọ̀gá ọ̀yá máa fi dúpẹ́ máa fi dúpẹ́ àwọn ọpẹ́ tó kàn jàn lélẹ́yìí onílọ́jọ́ ọ̀dúpẹ́ onílọ́jọ́ ọ̀dúpẹ́ àjòjò ìṣẹ́gun lórí àwọn ọ̀tá wa ò ká máa yin ọlọ́run lógo olúwa mo ṣeun olúwa mo gbé ọ̀gá ẹ̀mí mọ́ o o ayérayé o ṣé o olúwa mo dúpẹ́. kí lorúkọ rẹ o ìyanu ìyanu kí lorúkọ rẹ o ìyanu bàbá kí lorúkọ rẹ o ìyanu. que, que sínú ìwé aísáyà orí kẹta ẹsẹ̀ kẹwàá òun lọ́pẹ́ ìkarùn tó máa dá ìwé aísáyà orí ìkẹta ẹsẹ̀ ìkẹwàá ọjẹ́ ọpẹ́ karùn èyí tó fẹ́ dá àwọn ọpẹ́ àsọtẹ́lẹ̀ àwọn ẹbọ ọpẹ́ tó rú síwájú ni só ti yé ọ ni àwọn ọpẹ́ tá à ń dá lónìí abájọ tó máa ń dára fún àwọn Amẹ́ríkà abájọ títí wọ́n máa ń dùn yùngbàyùngbà agbájọ tí wọ́n máa ń rí ṣe abájọ ọkà wípé ọkà bá wípé ẹsẹ̀ kẹwàá ó ní ẹ sọ fún olódodo pé yóò ṣe kínni yóò dára fún un ẹ sọ fún olódodo pé yóò dára fún un nítorí wọ́n jẹ èso iṣẹ́ wọn yẹn ni pé òní labour in faith ó wà lára àdúrà tá a gbà láàárọ̀ yìí olúwa má jẹ́ n pasán olúwa wípé mi ò ní ṣàṣe dànù lamẹ́ríkà tí mo wá mi ò ní ṣàṣe dànù lórí ọmọ mo dúpẹ́ pé mi ò ní ṣàṣe dànù mo dúpẹ́ pé oní yóò dára fún mi oní kan sọ fún olódodo òun kan sọ fún ẹ pé òkè so bá ti ní jésù gẹ́gẹ́ bí olúwa àti olùgbàlà ẹ bẹ́ẹ̀lì sọ fún mi wípé o ti di òdodo ọlọ́run nípasẹ̀ jésù kristi òdodo ọlọ́run wá gbé ayé rẹ wò olúwa mo gbé ọgá mo dúpẹ́ pọ̀ran sí ayọ̀ sí mi pé ó ti dára fún mi yóò dára fún mi lọ́jọ́ iwájú ó ń dára fún mi lọ́rọ̀ báyìí mo dúpẹ́ pé yóò dára fún ọmọ inú mi yóò dára fún ẹ̀jẹ̀ mi yóò dára fún ẹran ara mi gbogbo tí mo bá dáwọ́lé àṣeyọrí ni mo dúpẹ́ pé mi ò ṣàṣedànù mọ́ mo gbé orúkọ rẹ ga máa yin ọlọ́run lógo ọlọ́run àánú o ṣé ọba àwọn ọba mo dúpẹ́ pé mi ò ṣàṣedànù mọ́ láyé mo gbé ọ̀gá ọlọ́run àánú mo dúpẹ́ pé màá àṣejèrè ní tèmi àṣeyọrí ní tèmi ìbùkún ní tèmi ire ní tèmi ayérayé o ṣé ọba àwọn ọba ẹ ṣé ọlọ́run àánú ẹ ṣé olúwa mo gbé ọ̀gá ẹ̀má mo gbé ọ̀gá olúwa mo gbé ọ̀gá jésù olúwa wa ẹ jẹ́ á tún lọ sínú aísáyà kan náà forty three verse twenty five to twenty six ó fẹ́ gbàdúrà ó fẹ́ gbàdúrà kí ló fẹ́ gbàdúrà lé lórí ó fẹ́ ni ó fẹ́ dúpẹ́ lórí ìdáláre bọ́lọ̀ ń dá ọ láre ọlọ́run ọmọ dá wa láre lójú ọ̀tá ibi tí ọ̀tá ti ń dá ọ lẹ́bi ọlọ́run á sì dá ọ láre ibi ni wọ́n fẹ́ kó ṣẹlẹ̀ sí ọ ṣùgbọ́n ire ló máa ṣẹlẹ̀ ẹ́ èrò ibi làwọn ń rò ṣùgbọ́n ọlọ́run ní èrò rere lòún ní sí ọ ọlọ́run ní òun dá ọ láre bọ́lọ̀ ẹni ọlọ́run bá wá dá láre talent yóò tún dá lẹ́bi isaiah forty three verse twenty five to twenty six isaiah forty three verse twenty five to forty six ó kà báyìí pé èmi àní èmi lé ẹni tí ó pa ìrékọjá rẹ rẹ́ nítorí tí èmi ti kára mi èmi kì yóò rántí ẹ̀ṣẹ̀ rẹ rántí rán mi létí kí a jùmọ̀ sọ ìwọ rò ó kí a lè dá ọ láre ká lè ṣe kíni ká lè dá ọlá rẹ̀ ọlọ́run tún ní kọ́ ọ̀rán òun létí kọ́ ọ̀rán òun létí ọba ṣàkíyèsí pé ojú ẹgbẹ́ rẹ ti dá mi láre wàá gbàdúrà mo dúpẹ́ olúwa pé ìdáláre mi wá láti ọ̀dọ̀ rẹ lójú ọ̀tá ó dá mi láre lójú àwọn ẹni ibi ó dá mi láre ọ̀já mi sí hòhò lójú aráyé olúwa mo mọ̀ gbé ọ̀gá olúwa mo dúpẹ́ lọ́wọ́ rẹ mo dúpẹ́ bàbá mo dúpẹ́ ọmọ pẹ̀sì ní sọ́ọ́dì àdúrà ọpẹ́ máa fi yin ọlọ́run lógo ayérayé o ṣé o ọba àwọn ọba o ṣé o ọlọ́run ẹ̀mí mọ́ o ṣé o ọlọ́run mo dúpẹ́ mo dúpẹ́ bàbá mo dúpẹ́ ọmọ mo gbé ọ̀gá pò dá mi láre ìdáláre mi wá láti ọ̀dọ̀ rẹ olúwa ò ṣe o olúwa ò ṣe o ó bá mi dójú ti ọ̀tá bàbá èrò ọ̀tá òjò ṣe mọ́ mi lára bàbá mo mọ̀ gbé ọ̀gá bàbá mo gbé ọ̀gá ọlọ́run tó ní àárẹ̀ o ọlọ́run tó ń dá mi láre mo gbé ọ̀gá bàbá mo gbé ọ̀gá ọmọ mo gbé ọ̀gá ẹ̀mí mọ́ jésù olúwa wa àmín èyí tí ó jẹ́ ọpẹ́ keje tá a fẹ́ dá ìtọ́jú ọpọ́ wà núwèé Jòhánù orí kẹfà ọpẹ́ tó fẹ́ dá náà ni pé mo dúpẹ́ pé màá dọ́run <laughs> èṣù ti gbèsè méjì sọ́kàn ẹlòmíì pé ìwọ wo ò lè dọ́run bó ti ń lọ yìí ọba ti ní Jésù gẹ́gẹ́ bí olúwa àti olùgbàlà ẹ tó sì yípadà kúrò náà àwọn ẹ̀ṣẹ̀ tó gbẹ́kẹ̀lé pẹ̀lú ìgbàgbọ́ àyíkú Jésù lórí mi kò ní já sófo àpé Jésù kú nítorí tèmi àkò já sásán àṣeyẹ ń tèmi ẹ jẹ́ fa thirty nine and forty Isaiah eh, and John chapter six verse thirty-nine and forty ọkà báyìí èyí sì ni ìfẹ́ bàbá tí ó rán mi pé ohun gbogbo tí ó fi fún mi kí èmi kí ó má ṣe sọ ọ̀kan nù nínú wọn ṣùgbọ́n kí èmi kí ó lè jí dìde ní ìkẹyìn ọjọ́ èyí sì ni ìfẹ́ ẹni tí ó rán mi pé ẹnikẹ́ni tí ó bá rí ọmọ tí ó bá sì gbà á gbọ́ kì yóò kí ó lè ní ìyè àìnípẹ̀kun èmi ó sì jí dìde ní ìkẹyìn ọjọ́ And this is the this is the Father's will, which hath sent me, that all that that that of all which he hath given me, I should lose nothing, but should raise it up again, again in the last day. And this is the will of him that sent me, that everyone which seeth the Son and believeth on him may have everlasting life and I will raise him up at the last day. Òun kan ló lè di ọlọ́wọ́ ọba ní Jésù gẹ́gẹ́ bí olúwa àti olùgbàlẹ̀. Bọ́ọ̀bá ti ní Jésù gẹ́gẹ́ bí olúwa àti olùgbàlẹ̀. Ọbẹ̀ sí ní dúpẹ́. Olúwa mo dúpẹ́ pé màá yè pẹ̀lú rẹ̀. Olúwa mo gbé ọ̀gá. Lẹ́yìn tá a bá dú ọpẹ́ ìtàn, a fẹ́ lọ gba gbólóhùn àdúrà méjì péré. Gbólóhùn àdúrà méjì péré tó nípọn. Gbólóhùn àdúrà méjì. Ó wá ṣeé ṣe kó pẹ̀ka o ẹrù la fẹ́ gbà ọyá máa dúpẹ́ yẹn lọ olúwa mo gbé ọgá ọba àwọn ọba mo yìn ọ́ olúwa àwọn olúwa ṣe o olúwa ẹ máa ṣe o ẹ mú kó ní sójú mi o èmi yóò máa yìn ọ́ o bàbá mo dúpẹ́ pé màá fìjọba ọ̀run ṣeré jẹ́ mo dúpẹ́ pé mi ò wáyé àwátòfò mo dúpẹ́ pé màá gbadé ìyè ní ìkẹyìn ọjọ́ mo dúpẹ́ pé màá jọba pẹ̀lú rẹ ọlọ́run mi ò ṣe o olùgbàlà ẹ ṣe o ẹ̀rìmọ̀ iṣẹ́ lè ẹ ṣe ọba alágbára Ísírẹ́lì mo mà yìn ọ́ ọlọ́run bàbá ọmọ ọlọ́run ẹ̀mẹ́ ṣe o mo dúpẹ́ pé ìjọba ọ̀run ìjọba ọ̀run mo dúpẹ́ fún orúkọ mi tí ń bẹ nínú ìwé ìyè rẹ ọlọ́run tó kọ orúkọ mi sínú ìwé ìyè olúwa ẹ mà ṣe o jésù ló kọ orúkọ mi nọmba one ni mo jẹ́ jésù ló kọ orúkọ mi nọmba one ni mo jẹ́ olúwa mo dúpẹ́ ọba tó fàánú kọ orúkọ mi sínú ìwé ìyè ọba tó fi àánú tún ọ̀rọ̀ mi gbé kalẹ̀ níwájú rẹ̀ ọba tí ọ̀jẹ̀ ń bómi ayé lọ ọba tí ọ̀jẹ̀ kí ìjì ayé ó gbé mi mì ẹlẹ́dàá mi ó ṣe o ọlọ́run mi ó ṣe o àpáta ayérayé o ọlọ́run ọ̀gá ògo ògbìgbà tí gbalẹ̀ ìlara mo yìn ọ́ olùràpadà mi mo gbé ọ̀gá ọba àwọn ọba olúwa àwọn olúwa ọlọ́run àánú ó jehova nisi jehova shama jehova chikeno jehova elohim olúwa ó ṣeun olúwa ó ṣeun ọba ẹ ṣeun ọmọ ẹ ẹ̀mí mímọ́ ṣe a fẹ́ lọ sí ìpele àdúrà báyìí Jésù Olúwa wa. jáde fa ọ̀run yá. ó jáde kọrùn ìlíjà ní olúwa o. ó jáde fa ọ̀run yá. ó jáde fa ọ̀run yá. ó jáde fa ọ̀run yá. ó jáde fa ọ̀run yá. ó jáde fa ọ̀run yá. ọlọ́run adébóyè máa wulẹ̀. ó jáde fa ọ̀run yá. ọlọ́run ìlíjà ní olúwa o. ó fa ọ̀run yá. ọlọ́run josiah máa wulẹ̀. àgbà ọ̀run ẹ̀ dìde. ẹ̀yin àgbà àgbà ọ̀run ẹ̀ dìde. ọlọ́wọ́ ti tẹ olúwa o ẹ̀rẹ̀ wá lọ́wọ́. ẹ̀yin àgbà àgbà ọ̀run ẹ̀ dìde. ni fún ọlọ́run wa lókè ọ̀run ọlọ́run gbọ́dọ̀ dìde lórí ọ̀rọ̀ rẹ̀ àdúà tó sì kọ́kọ́ àdúà méjì la fẹ́ gbà àdúà méjì la fẹ́ gbà èyí tó jẹ́ àkọ́kọ́ ń bẹ̀ òun àdúà agbára ọlọ́run ṣẹ́rí gbogbo ìránṣẹ́ ọlọ́run tó jẹ́ ìránṣẹ́ ọlọ́run gidi bẹ́ẹ̀ bá wà lórí bẹ́ẹ̀ bá wà lórí ètò yìí àdúrà yìí ni kẹ́ ẹ máa gbà jù wá ní olúwa o dá mi lókòwò ẹ̀mí mímọ́ dá mi lókòwò agbára rẹ dá mi ní kíní o dá mi lókòwò agbára rẹ ìdí ẹ̀ nìyẹn èmi ì bá wọn sọ̀rọ̀ òdì sí àwọn tí máa sọ̀rọ̀ òdì sí ìránṣẹ́ ọlọ́run o ńgbà tọ́lọ́run bá bùkún ìránṣẹ́ ọlọ́run kan tán àwọn èèyàn máa yọ sùtì ètè àwọn èèyàn máa sọ̀rọ̀ sí wọn ẹ jẹ́ kí n sọ fún ọlọ́run kì í pé ọ̀lẹ kì í pé ọ̀lẹ ènìyàn ẹni tí ọba jẹ́ akíkanjú gidi kò lè ṣiṣẹ́ ọlọ́run rárá kò lè ṣe mo lọ sọ́dọ̀ bàbá wa nu olúwa kan ní easton bíbá yìí láìpẹ́ ah bàbá ní láti ìjẹta àwọn ò lè sùn lórí bẹ́ẹ̀dì àwọn kí ló dé wọ́n ń gbọ́ kéèsì àwọn ènìyàn ni àwọn ènìyàn ní ìṣòro láyé yìí ìṣòro tí dókítà ò lè gbọ́ bọ́ bá fẹ́ lọ ọ̀dọ̀ dókítà tó fẹ́ gbọ́ ọ́ san consultation fees àwọn ìránṣẹ́ ọlọ́run fara wọn sílẹ̀ wọn ò dẹ̀ bẹ ọ̀pọ̀lọpọ̀ àwọn tó tiẹ̀ ń wá wọn ò lè wọn ò àwọn aláìní mm-hmm. aláìní mm-hmm. aláìríṣẹ́ ni àwọn tí ayé wọn ti tó táyé pé ádàbẹ̀ pé nǹkan ti tán wọ́n á sì farabalẹ̀ á sì jókòó wọ́n á sì gbọ́ wàhálà míì ṣẹlẹ̀ láàrin lọ́kọ láya wọ́n dẹ̀ ń fi odidi ọjọ́ méjì ọjọ́ mẹ́ta ọ̀sẹ̀ kan wọn ì tẹ́sí ń pè wọ́n tẹ́sí pé kórìkì nǹkan ọmọ bàjẹ́ ṣé wọ́n sẹ́nìkan sanwó fún wọn ni sẹ́nìkan sanwó fún wọn ni ẹnìkan sọ fún mi ní ẹ ṣé ṣe ọlọ́run ṣe ṣe fún ṣé àwọn ẹnìkan máa pé wọ́n máa sọ lórí pé ẹni tó bá ń ṣiṣẹ́ ọlọ́run tí ò ṣiṣẹ́ míì mọ́ ọ̀lẹ́ni ọ̀lẹ́ni <laughs> ọlọ́lẹ́ni ọ̀pọ̀ ìránṣẹ́ ọlọ́run tá a dẹ̀ wí bẹ́ẹ̀ ṣe ń ṣiṣẹ́ ọlọ́run tó wọn ìkúkú tọrọ lọ́wọ́ èèyàn ọlọ́run kúkú ń báyìí ní wọn pàdé ọlọ́run gbé ìrànwọ́ dìde láti ìhà gúúsù wọ́n ṣe iṣẹ́ yẹn tọkàntọkàn tọkàntọkàn ẹlòmíì á gbàdúrà títí títí títí títí títí títí wọ́n á tún lọ nú àwẹ̀ nítorí nǹkan oníkan láì jẹ́ pé ìsìn pé sanwó fún wọn pé ọ̀rọ̀ Kristi pétérù kíni kí ló ṣe tẹ́lẹ̀ iṣẹ́ apẹja akíkanjú apẹja òní pétérù jésù ní ju ẹ̀wọ̀n sódò torí pé kíni ju àwọn ẹ̀ máa bá tiẹ̀ jẹ́ máa fi máa bí torí èmi ó sọ ẹ́ di apẹja ènìyàn èmi ó sọ ẹ́ di apẹja ènìyàn tíọ́rì tíọ́rì tó ní ìkorò nínú sí ẹ̀tanú fún ogun tó ń dojúkọ kìrìsìtẹ́nìtì káàkiri gbogbo àgbáyé òun náà ni wọ́n fi ń dojúkọ ìránṣẹ́ ọlọ́run lénìí gbogbo àgbáyé ni kìrìsìtẹ́nìtì náà dojúkọ àwọn kan náà tún wá wà láàrin wa tọ́jú àṣà bí ẹ̀mí kan ló gbé wọn wọ̀ ni o they thought they have they have some special wisdom tó jẹ́ wípé àwọn gan náà wá dín àwọn bàbá wa nínú olúwa tẹ́ pé èmi mọ̀ pẹ̀lú ògo ọlọ́run mo sì mọ díẹ̀ ní ìgbà tí ò sí nǹkan tí èèyàn tó ka ìwé tó jẹ́ pé ó sọ gbogbo ọjọ́ ayé ẹ̀ ó ìgbà doctorate degree ègbà gbogbo oríṣiríṣi oyè ó dẹ̀ fi ṣiṣẹ́ ṣiṣẹ́ ṣiṣẹ́ nígbà tán ni yóò jẹ general overseer tó sákò lẹ́kọ̀ọ́ pé à ìjọ tí ò lówó lọ́wọ́ ilé wọn á jẹ kí ló fẹ́ jókòó tì nígbà tí ẹni tó dẹ̀ tó dẹ̀ ìjọ tó dẹ̀ kọjá sọ̀hún tán ni wọ́n ti parí ẹ̀ ọlọ́run ti pé òun ni wọ́n tẹ̀síwájú o tọ́lọ́n dẹ̀ kàn pa fún lọ́ọ́ máa ṣiṣẹ́ olúwa lọ tó sì sọ pé yes lord ìjọ rírí jẹ ìjọ wọn rí jẹ wọ́n ń bá iṣẹ́ olúwa yí bẹ́ẹ̀ ọlọ́run wá dá wọn lókòwò agbára Ah! ó ti ẹ̀yẹ kéèyàn gbàdúrà okòwò agbára tọ́lọ̀ wọn dá àyàn táwọn èèyàn mọ̀ sọ nǹkan míì tó yẹ pé àwọn èèyàn ó ṣe lára ẹ̀ torí bọ́ọ̀lù bá dá ẹ lókòwò agbára táyé ọ̀bá ìdí ìsìn lára ẹ̀ agbára yẹn ètí ìtò irú èmi nísìn ọmọ ọdún mẹ́wàá ni mo ti kúrò lọ́ndà àwọn òbí mi tí mo ti ń là káàkiri nínú ẹ̀ náà nínú self effort tí a já sọ́tún já sósì kọ́kọ́ṣẹ́ wẹ́dà dánwò fódìdí ọdún mẹ́jọ àbọ̀ bẹ́ẹ̀ ni mo ń lọ part time bẹ́ẹ̀ ni mo ń kàwé ẹ eh, secondary school tèmi kò lọ bíi secondary school ẹni tó lọ straight extramural ni àtúnṣe eh, tán náà àtúnwọ yunifásitì lórí lórí ìrànlọ́wọ́ Kristi náà ni ó nínú ìrànlọ́wọ́ yìí náà ni ó tí n bá dẹ̀ ka iye irin tá a jó nílùú Èkó yẹn tí n bá tọ́ka sí àwọn iṣẹ́ kan iṣẹ́ kan iṣẹ́ kan iṣẹ́ kan tó jẹ́ pé tá a torí sí nílùú Èkó yẹn ṣùgbọ́n gbà tá débi tọ́lọ́run sọ pé ká máa lọ Ọlọ́run ni mo fẹ́ lù ọ́ fún nǹkan kan ni gbà tó ṣe mo ní mo kọ́ṣẹ́ mo ṣe kíní mm-hmm. ọlọ́run ní o o gbọ́dọ̀ kàwé nítorí bí tí mò ń mú ọ lọ ọ gbọ́dọ̀ lóye díẹ̀ ká tó wá da ọgbọ́n ọlọ́run mọ́ á gbàdúrà ìwà tó bá jẹ́ oníṣẹ́ ọlọ́run tàbí tó jẹ́ ọmọ ọlọ́run tòótọ́ tó àmọ̀ pé ọlọ́run pè ọ́ wá gbàdúrà olúwa dá mi lóko wá gbára rẹ̀ kì olúwa dá mi lókò wá gbára rẹ̀ ẹni tọ́lọ̀ bá dá lókò wá gbára rẹ̀ kì í ṣe ọ́fìnrin ìjọ ni ó dókòtì táìtì yín àwọn pásítọ̀ tó wà lárọ́kó lárọ́kó láwọn ibi tí Boko Haram wà tán wàásù ń bẹ̀ àná ń gba sálárì ní tí ò yé yín nìyẹn àbí wọ́n fẹ́ ṣe wọ́n fẹ́ san rẹ́ńtèjì àbí wọ́n fẹ́ san lease ibi tẹ́ bẹ́ẹ̀ bá san táìtì mọ́ wọ́n close down church wọn ò ní lè sanwó lease wọn ò ní lè sanwó rẹ́ńtèjì mọ́ olúwa dá mi lóko wá gbára kí n má ba àrá gó kí n má dẹni yẹ̀yẹ́ dá mi lóko wọ ẹ̀mí mímọ́ pẹ́pẹ́ ibi tó o bá wà wọ́n mọ̀ wá fi ire bẹ̀ ọ́ ni wọ́n mọ̀ wá fi ìbùkún bẹ̀ ọ́ ni wọ́n mọ̀ bá wá fi ìṣerere bẹ̀ ọ́ ni bọ́ jẹ́ pé òun ṣiṣẹ́ ìjọba náà ni bí ẹ̀mí má bá dá olókòwò agbára ọmọ ṣe ni kí wọ́n tó tán bá ń ṣètò promotion kí wọ́n tó mú ẹni méjì ìwọ náà gbọ́dọ̀ kọ́kọ́ mú torí òye tí ẹ̀mí mọ́ máa fún ọ ó tayọ tẹlòmíì ẹ rántí ẹ rántí Dáníẹ́lì ilé àjèjì ló wà ó ní wọ́n fi ṣe olórí gbogbo wọn nígbà tọ́lọ́run dá lókòwò agbára ọlọ́run dá ẹjá wò ẹjá wò táàsì yẹn wá sí mi lágbárí ní ìsìn ẹjá lọ sínú ìwé Dáníẹ́lì ẹjá lọ nínú ìwé Dáníẹ́lì orí kẹfà orí kẹfà ẹjá lọ sínú ìwé Dáníẹ́lì jẹ́nà ẹ̀ẹ́sìkẹ́ẹ̀lì Dáníẹ́lì yá. Yeah after ezekiel ni daniel ẹ wá wo ẹsẹ̀ kẹta ó ní daniel yìí sì borí gbogbo àwọn alákòóso àti àwọn baálẹ̀ wọ̀nyí nítorí pé ẹ̀mí títayọ wà lára rẹ̀ ọba sì ń gbìrò láti fi ṣe olórí gbogbo ìjọba nílé àjèjì ni o nílùú tí ò níbi tí ò ti níwèé ìgbélù ọba ń gbèrò láti fi ṣe olórí gbogbo àwọn ọba kéèyàn owó ọlú ìkàwé ẹ̀mí títayọ kan wà lára rẹ̀ ẹ jẹ́ kó jẹ́ olórí gbogbo àwọn gọ́fúnà pápátá gbogbo fifty states ìbẹ̀lẹ̀ amẹ́ríkà ó ní ẹ jẹ́ ojú olórí wọn torí pé ẹ̀mí títayọ ọlọ́run dá lókòwò agbára ẹ̀mí mímọ́ dá lókòwò agbára ọgbọ́n tó tayọ tá a lè kọ ọgbọ́n yẹn lójú ọgbọ́n tí ì ṣe lásán olúwa o dá mi lókòwò agbára rẹ ẹ̀mí mímọ́ o dá mi lókòwò agbára olúwa dá mi lókòwò ẹ̀mí mímọ́ dá mi lókòwò ẹ̀mí mímọ́ tí ó bọ́sọ ìyà kúrò lọ́rùn mi pátápátá tí ó bọ́sọ yẹ̀yẹ́ kúrò lọ́rùn mi pátápátá ẹ wà àwọn tó lọ ń dá lókòwò agbára bí wọ́n ti ń sọ̀rọ̀ sí wọn tó bí wọ́n ṣe ń bú wọn tó bẹ́ẹ̀ lọ́lọ́run bùkún wọn sí ọjọ́ tó lọ́run ò ní bùkún wọn mọ́ lọ́jọ́ tí wọ́n bá síwọ́ láti máa ṣèfẹ́ ọlọ́run níwọ̀n àgbà tí wọ́n bá sì ṣèfẹ́ ọlọ́run o ire wọn máa pọ̀ sí ni ìbùkún wọn máa pọ̀ sí ni ẹnikẹ́ni tó bá sì ń bú wọn tó ń ṣe tí wọ́n máa lọ ọlẹ̀ ẹ o <laughs> wọ́n fẹnu ẹ kọ́ ìwọ sá concentrate bèrè tiẹ̀ olúwa o dá mi lóko wọ agbára rẹ ẹ̀mí mímọ́ dá mi lóko wọ agbára lónìí olúwa dá mi lóko wọ agbára rẹ bọ́ sọ ìnira kúrò lọ́rùn mi ẹ̀mí mímọ́ bọ́ sọ ìyà kúrò lọ́rùn mi olúwa dá mi lóko wọ agbára dá mi lóko wọ agbára olúwa dá mi lóko wọ ẹ̀mí mímọ́ lónìí olúwa dá mi ní òkòwò agbára òkòwò agbára òkòwò agbára olúwa ò dá mi ní okòwò agbára jésù olúwa wa bọ́lọ̀ ń bá dá ilókòwò agbára àwọn ẹ̀bùn kan bẹ lára ẹ̀ tí ọmọ ṣiṣẹ́ you know the bible say only the gifts of man make way for him ara okòwò tọ́lọ̀ ń dá ẹ nìyẹn ẹlòmíràn gbà tí ń bọ̀ látòdì ọ̀run àwọn kankan wà tá a kíyèsí ẹlòmíràn gbà tí ń bọ̀ látòdì ọ̀run ó dé láyé ó gbogbo òwe ó ní doctorate degree ó ní phd ẹ ṣe wọn pé kò fi kankan ṣiṣẹ́ nu wọn ṣùgbọ́n ẹ̀bùn ti ń bẹ lára ẹ̀ ẹ ṣàkíyèsí àwọn tó ń hàtì dírámà yẹn ẹ̀bùn ti ń bẹ lára wọn ó sì make way fún wọn ẹ ṣe pè wọ́n lọ́lẹ̀ ẹ̀bùn ayé wọn àṣẹ tó lọ́n fi sómi ara wọn ló make way fún wọn ẹlòmíràn lè jorin ní ọmọ ọkọ tí ìsorin ló lọ kà léèwé rárá yóò sì make way fún okòwò láti ọ̀dọ̀ ọlọ́run nìyẹn olúwa dá mi lókòwò agbára láti ọ̀dọ̀ rẹ wá ẹ̀mí mímọ́ dá mi lókòwò okòwò ẹ̀bùn láti ọ̀dọ̀ rẹ wá bíìlì sọ ó ní a fún àwọn kan ní tálẹ́ǹtì àkan tálẹ́ǹtì méjì ẹnìkan mẹ́ta ẹnìkan márùn-ún ó wá sọ ọ̀rọ̀ kan ó ní the one that traded the one traded okòwò ni the one that traded that make use of his own that traded with own with his own olótún jẹ dọ́bù sí olúwa dá mi lókòwò agbára ẹ̀bùn tó ẹ̀bùn tó mú mi tó fún mi látòdì ọ̀run pé kí n wá fi ṣe láyé olúwa jẹ́ ó máa búyọ nípa àṣẹ mi mímọ́ jẹ́ ó búyọ nípa àṣẹ mi mímọ́ olúwa dá mi lókòwò agbára okòwò agbára rẹ tú lé mi lórí dá mi lókòwò ẹ̀mí mímọ́ dá mi lókòwò ẹ̀mí mímọ́ lónìí ó yá sọ di àdúrà orúkọ jésù olúwa dá mi lókòwò agbára olúwa dá mi lókòwò ẹ̀mí mímọ́ olúwa dá mi lókòwò ẹ̀mí mímọ́ jésù olúwa wa ṣàdìbọ́lọ́n dá olókòwò agbára ibi tí okòwò ọlọ́run ṣe wá lágbára ni pé iná ìjọba ṣe náà o ìjọba ò ṣe náà o kọ̀ọ̀kan <laughs> kò dí okòwò ọlọ́run lọ́wọ́ pọ́lísì kìnnì kan ni o pọ́lísì ìjọba kan ni o kò dí tọ́lọ́run lọ́wọ́ ẹ wo pọ́lísì ní íjíbítì ẹni tí òjọ́ mo nílùú kò lè dé ipò kò lè dé ipò ẹ̀sùn gbọ́ngbọ́n lọ́n bá dáyàn kan lókòwò agbára rẹ̀ àwọn ọ̀rẹ́ lòmíì tó tún tọ́ sípò yẹn ju Jósẹ́fù lọ wọ́n lọ bẹ̀ lẹ́wọ̀n ni wọ́n lọ bẹ́ẹ̀ dákun mọ́ bọ̀ wọ́n bẹ̀ wá aṣọ lórí ni ìdí jẹ́ okòwò ẹ̀mí mọ́ nìyẹn ìdí jẹ́ okòwò agbá ọlọ́run kò okòwò agbára ọlọ́run nìyẹn ọlọ́run fi agbára ó fi mú wọn jọba ń bẹ̀ níbi tí ò ti lẹ́tọ̀ọ́ àtijọba ẹnìkan wọ́n kọ̀ sílẹ̀ níbì kan wọ́n lé níbì kan bí agbára ọlọ́run bá dá olókòwò ibi tí wọ́n ti kọ̀ sílẹ̀ wọ́n bẹ̀bẹ̀ pé kó wá lérí wọn ni wọ́n bẹ̀ ọ́ ni dákun wá jọ̀gá wa dákun máa bọ̀ wọ́n tún rán èèyàn sí ọ wípé ẹjọ́ ẹ bá bẹ́ẹ̀ ẹjọ́ ẹ bá bẹ́ẹ̀ kó lè gbọ́ tiwa olúwa dá mi lóko wá gbára rẹ̀ ẹ̀mí mímọ́ ò dá mi lóko wá gbára kí n lè lúyọ́ kí n lè lúyọ́ dójú ti àwọn tí ń yọ tùtètè sí mi àwọn tí ń fúláì fi mí rẹ́rìn ẹlẹ́yà agbára rẹ̀ tí ó dá mi lóko wò tí ó dojú tì wọ́n olúwa gbé wọ̀ mí olúwa gbé wọ̀ mí ire kàn dàn tí ó dojú tì wọ́n olúwa gbé wọ̀ mí jésù olúwa wa oníṣẹ́ ọlọ́run kan wà oníṣẹ́ ọlọ́run kan wà orí ìjọ tó wà sẹ́ni kéèyàn wà lórí ìjọ kó wà lábẹ́ kéèyàn jẹ́ kéèyàn jẹ́ parish pastor kó wá jẹ́ ibi tí ó wà yẹn ó dàbí provincial provincial headquarter ẹni tó wá wà ń bẹ̀ olùṣọ́ àgùntàn yẹn ọlọ́run dá lókòwò agbára ọlọ́run ń lò àwọn èèyàn sì mọ́ wá ń rí wọ́n mọ́ wá ń rí ó wá di wípé owú jíjẹ bẹ̀rẹ̀ ó wá di wípé ọ̀tẹ̀ bẹ̀rẹ̀ ó ń gbàdúrà fóbìnrin kan obìnrin kan ti ń wojú ọlọ́run fún ọ̀pọ̀lọpọ̀ ọdún tí ò bímọ ó wá ń gbàdúrà wọ́n wá wọ́n wá dìtẹ̀ rẹ̀ wọ́n lóbìnrin tó ń gbàdúrà fún yẹn wọ́n ló ní nǹkan kan pẹ̀lú ẹ̀ ó ní nǹkan kan pẹ̀lú ẹ̀ wọ́n bá suspend yẹn wọ́n suspend kò sí nǹkan kan obìnrin yẹn náà ní kò sí nǹkan kan bólúwa ti ń bẹ̀ ránṣẹ́ ọlọ́run yìí ń gbàdúrà fún tòótọ́ tòótọ́ ni wọ́n ní rárá àwọn òfẹ́rù wọ̀nà wọ̀nà yẹn wọ́n bá suspend yẹ arábìnrin yìí bá lọ ńgbò lọ ńgbò máa tó ọdún kan arábìnrin yìí bá padà dé ó lóun wá ṣèdúpẹ́ ní chọ́ọ̀chì yẹn ni ó nítorí pé torí pásítọ̀ yẹn torí tòun wọ́n suspend di pásítọ̀ yẹn ṣùgbọ́n lọ́n gbọ́ àdúrà ẹ̀ ńgbọ́ ọlọ́run gbọ́ àdúrà ẹ̀ ó wá wá pẹ̀lú ìbejì ó wá ṣèdúpẹ́ ńgbọ̀ wá ṣèdúpẹ́ yẹn àkókò tá à ń wí ayé five oh four ni wọ́n wá ra five oh four tuntun agánran wọ́n gbé wá bí wọ́n ṣe ń parí tán sọ ọmọ lórúkọ tán ṣèdúpẹ́ ọmọ tán tán ṣe dedication so wọ́n bá pe pásítọ̀ pé ah dádì o ọlọ́run ọlọ́run yọ̀ǹda kínní fún wọ́n bá kó kọ́kọ́rọ́ ọkọ̀ tuntun ah ìyẹn náà bá ṣe asáré lọ ah dádì dádì wa àgbà àwọn náà ni wọ́n bá wa yà sí mímọ́. Mm -hmm. <laughs> àwọn ire kan wà tí ó dojú tí ọ̀tá ti rò é pin nígbà bàbá yìí ó kọ̀ gbọ́dọ̀ gbàdúrà sí i dáàdi ẹ̀yin náà lẹ́bàá gbàdúrà sí i bàbá yóò sì mọ lu ọkọ̀ wọ́n bá bàbá bá ṣàwá ẹsẹ̀ kọ́lẹ̀ títí náà wọ́n bá gbàdúrà sí mọ́tò yẹn bẹ́ẹ̀ ṣe ń gbàdúrà sí mọ́tò tán náà bá tún sọ fún pásọ̀ yìí pé àwọn mọ̀tò kú wọ́n ti parí four plats síbì kan bunch of care wọ́n ní ẹ fẹ́ wá bá wa ṣe kẹwàá kán wá sí kán wá gbàdúrà ẹ̀sìn àwọn fẹ́ dedicate ẹ̀ pé pásítọ̀ náà ló ní à n ò lè dá kínní ìṣe láì jẹ́ pé bàbá mi mọ̀ nípa ẹ̀ o wọ́n bá tún lọ bá bàbá wa bàbá alàgbà bàbá alàgbà náà ọtún já langbalangba àwọn ẹ̀ wá lọ àwọn fún wọn lọ́nà rírì ọ̀hún ti wọn àbí <laughs> wọ́n wá gbàdúrà <laughs> bàbá tún lọ́kọ́ yìí lọ́kọ́ yìí wọ́n tún gbé lọ àbí nígbà tí ń gbọ́ gbàdúrà sí tán wọ́n ṣàṣe pákéjì nǹkan kan wọ́n ṣe àwọn ipa gbogbo ẹ̀ wọ́n kó fún baba ní olúwa wọ́n dẹ̀ fẹ́ envelope sí ṣùgbọ́n bunch of key four four flat yẹn ọbọ̀sọwọ́ pásítọ̀ kéke tọ́lọ́n dá lókòwò agbára bọ́lọ́n bá dá lókòwò agbára níbi tó bá wà ọmọ dàbí ẹ̀dùn ni kò sí àṣẹ kan kò sí àṣẹ kan tó lè bògo rẹ mọ́lẹ̀ olúwa dá mi lókòwò agbára ẹ̀mí má dá mi lókòwò agbára lónìí níbi iṣẹ́ tí mo wà dá mi lóko wá gbára nínú ilé mi dá mi lóko wá gbára nínú ìrìn àjò dá mi lóko wá gbára olúwa tí òkú agbára rẹ fi dá mi lóko wò ẹ̀mí mímọ́ dá mi lóko wò fúnra rẹ olúwa dá mi lóko wá gbára ẹlòmíì ń wá kí ni business tó yẹ kó ń ṣe bẹ́ẹ̀ mọ́ bá dá sí ọ̀rọ̀ rẹ ìdá àfi máa sọ pé ẹ máa ṣàwárí ẹ̀mí mọ́ nìyẹn ẹ̀mí mo sì darí rẹ pé nǹkan báyìí ẹnìkan lọ́jọ́ kan àkántàǹtì ni ó ṣe áká ó ṣe gbogbo ẹ̀ ó ti chata ó ti chata wọ́n ń ṣe <laughs> bó ṣe wá chata tó tó wá di wípé jàǹkìrìkì agbára káká ló fi ń rí Fòṣùàdé ń ọwọ́ wá sórí òkè wá gbàdúrà nígbà tọ́lọ́ máa tọ́lọ́ máa dá sí ọ̀rọ̀ ẹ̀ ọlọ́run pé tó ọlọ́run rán oníṣẹ́ ìṣirò owó ọlọ́run pé kó lọ ṣiṣẹ́ ìṣirò owó ṣùgbọ́n ibi tọ́lọ́run fẹ́ gbà tọ́ fẹ́ gbà sọ ọ́ di ńlá lọ rèé bẹ̀rẹ̀ sí ní dáko iṣẹ́ àgbẹ̀ à ṣàmì ó ṣòro ó gbàgbọ́ wẹ́ ó bá gbàgbọ́ tòótọ́ ọlọ́ra lẹ̀ wọ́n bá gba àwọn alágbàṣe wọ́n kọlẹ̀ lọ wọ́n bẹ̀rẹ̀ sí ní dáko wọ́n bẹ̀rẹ̀ sí ní lọ́kòkó wọ́n ń lẹ́ obì eré ni àwàdà nígbà tí ìtọ́dún bíi mẹ́rin ó wá jẹ́ àkókò tí kòkó búm búm kòkó búm búm lọ́mọ eré ni àwàdà eré ni àwàdà lọ́mọdé ẹni tó jẹ́ pé òun náà bẹ̀rẹ̀ sí ní ó bẹ̀rẹ̀ sí ní export kòkó ó export kòkó ayé ìgbà yẹn ayé ìgbà yẹn ní àkókò five four oh four àwọn five oh four five oh five agánrán lọ́ba fàyọ ojú fòsò ajé ìsẹ́gbẹ́ kan bó ṣe ń dára fún un nìyẹn lòun náà dẹni tí ń export ọjà sí abroad ó bẹ̀rẹ̀ sí ní gba katakata ó ń fi katakata bóònù lẹ̀ ojú ọ̀nà tí wọ́n gbọ̀n wá kó ire ojú òun ló bóònù ọ̀nà gbogbo abúlé wọn yẹn tí gbogbo ará abúlé tí wọ́n ń súre fún ẹ̀mí mímọ́ fọ̀nà hàn mí má jẹ́ jìyà lásán ẹ̀mí mímọ́ dá mi lókòwò fúnra rẹ̀ olúwa dá mi lókòwò agbára bá ọba jóní sí ọlọ́run tí wọ́n ń fẹnu sátá ẹ̀ tí wọ́n ń yọ sùtì ètè sí ọ pé bíjọ ọ̀dáwó fún ọ ò jẹun olúwa dá mi lókòwò agbára dókítà mi lókòwò agbára táyé ò lè rà sírí bó ti máa bọ́ mi dá mi lókòwò agbára ẹ̀mí mímọ́ ò dá mi lóko wá gbára orúkọ jésù dá mi lóko wá gbára ẹ̀mọ́ dá mi lóko wá gbára jésù wa ọmọ ìránṣẹ́ ọlọ́run kan mi ní wọn dáadáa ah bàbá yìí má o torí mo mọ̀ mọ̀ wọ́n dáadáa láti kékeré ni mo súnmọ́ wọn nígbà tí bàbá yìí jáde ọjọ́ tí bàbá yìí jáde àkáǹtì wọn lọ ṣe alẹ́ ẹjọ́ yẹn àní ìrọ̀lẹ́ ẹjọ́ yẹn àní sunday school prep àjọ pàdé ah bẹ̀rẹ̀ wá ní ah wọ́n ní bẹ̀rẹ̀ kúnlé wọ́n ní ah wọ́n láwọn dúpẹ́ o ah wọ́n láwọn dúpẹ́ o wọ́n ní ìyà yẹn ti pọ̀jù fáwọn wọ́n ní láti yọ ọdún yìí táwọn ti wọ skul yẹn fúnra rẹ̀ yóò ṣiṣẹ́ yóò tún sanwó iléèwé yóò ṣiṣẹ́ ni mo sọ pé lọ́wọ́ ìpè ọ̀lẹ yóò ṣiṣẹ́ yóò sanwó iléèwé yóò ṣiṣẹ́ yóò mi ì lè gbàgbé ọjọ́ yẹn ìdí tí n fi lè gbàgbé ọjọ́ yẹn ni wípé inú wọn dùn wọ́n kọ́ mi ní iṣẹ́ kan nínú accounting gba ìtura àkókò gba èmi náà ń ṣe accounting wẹ́rẹ́wẹ́rẹ́ wẹ́rẹ́wẹ́rẹ́ wọ́n kọ́ mi ní wọ́n kọ́ mi ní costing wọ́n kọ́ mi ní maximum level lower level and minimum level eré àbí tá a ṣiṣẹ́ lọ́jọ́ yẹn nìyẹn ni ó jẹ́ kí n gbàgbé so wọ́n kọ́ mi ní àwọn kinní yẹn wọ́n wá ń ṣàlàyé ah wọ́n ní bọ̀dọ̀ kúnlé wọ́n ní for the first time mo ra mo ra t mo ra shirt tuntun wọ́n ní kí n wò ó ṣó dáa bí ó dáa mo ló dáa wọ́n dáa lẹ̀ báyìí ni o wọ́n dì ó wọ́n dáa lẹ̀ ni o Ah, mo ló dà ah, wọ́n nínú àwọn dùn gan wọ́n ní kí n wo àwọn ra go fún ìgbà àkọ́kọ́ inú wọn ń dùn lọ́jọ́ yẹn wọn ì tí ì ra mọ́tò o wọ́n sì ń fẹsẹ̀ rìn ní o nígbà tó wá ṣe tán wọ́n ṣiṣẹ́ bá ṣe ṣiṣẹ́ yẹn wọ́n tún wá bomi wọ́n tún lọ́ngbà ayé finance wọ́n tún àkànfàsì káàkiri ṣùgbọ́n gbà tó ọlọ́run dé tó dá wọn lókòwò agbára ó nìránṣẹ́ ọlọ́run tí mi tí ì rí ní láti gbọ́ ti bẹ̀rẹ̀ iṣẹ́ ìránṣẹ́ kò gba sálárì rí kò gba sálárì rí kò gba sálárì rí pé ẹ̀fún sálárì débi wípé tó gbogbo táìtì tí wọ́n ń san àbọ́fìrì tí wọ́n ń san kì í ṣe tiẹ̀ because under authority ló wà ṣùgbọ́n tá a bá wò lé ní ilé tí ó ti ní yóò ju twenty lọ ẹ̀mí mímọ́ ló dá wọn lókòwò agbára kan ọwọ́ adi ẹni tí njọ́ tí mo bá lọ rí kan báyìí àwọn ọba ó jókòó àwọn sẹ́nẹ́tọ̀ ó jókòó látàárọ̀ súlẹ̀ láti àárọ̀ láti àárọ̀ láti àárọ̀ kẹ́ máa wò pé iṣẹ́ olúwa kì í ṣe iṣẹ́ ọ̀lẹ ẹ wá wò tó bá jẹ́ pé yọ lọ clock in kan ṣé lílo àǹfààní àti rí wọn ó dẹ̀ rí àwọn yẹn ọlọ́dà lókòwò agbára ó dẹ̀ rí wọn ogún ṣẹ́ sẹ́nẹ́tọ̀ ń wá ọba ń wá látàárọ̀ bá pè wọ́n pé ah, bá rán ẹni tó wà ló bá ti fún ní káàdì mi pé sọ fún wọn pé èmi mo wà ah, wọ́n wá ránṣẹ́ padà wọ́n kọ nóòtù wọ́n á ní jọ́ kí n dúró kódà kọjá pé àjọ máa ṣíwọ́ kájọ lọlé lálẹ́ pé kí n jọ pé kí n rí àwọn èèyàn bó ṣe torí àní fẹ́ àní fẹ́ tẹ òfin yẹn dúró pé ọmọ dàbẹ̀ pé ah, àwọn ọba tó jókòó àwọn sẹ́nẹ́tọ̀ àwa ń fi wọ́n ṣe kinní mò ń tà láti ṣàlàyé fún yín ni ní ọ̀nà tí ẹ̀mí mọ́ bá dá olókòwò ọ bọ̀ kó nu ẹni ìṣẹ́ ayé èrè ọ jáde kúrò nínú àwọn ẹni tí yà ń jẹ ẹni tó bá wá wù ńgbà tọ́lá rẹ bá dé tógo rẹ bá farahàn jẹ́ kí wọ́n sọ ntọ́ bá wọn ọlọ́run sì máa gbá wọn lẹ́nu olúwa o dámi ló kò wá gbára rẹ ẹ̀mí mímọ́ ní ìkórìtà tí mo wà yìí dámi ló kò wá gbára àkókò agbára ọ̀dá kì í mú okòwò ọlọ́run ọ̀dá kì í mú agbára ọlọ́run olúwa o dá mi lóko wá gbára rẹ dá mi lóko wá gbára rẹ olúwa dá mi lóko wá gbára ẹ̀mí mímọ́ dá mi lóko wá gbára rẹ fi ẹ̀mí mímọ́ dá mi lóko fi àṣẹ rẹ dá mi lóko olúwa dá mi lóko wá gbára jésù olúwa wa ìdí mo fi sọ pé èèyàn kì í mú okòwò ọlọ́run tó bá dá ọ nígbà àwọn ọmọ ìsírẹ́lì tán wà lágejù wọn ò ro wọn ò ro mi mu ṣùgbọ́n tọ́lọ́ ń dá lóko wọ agbára ọlọ́run ni ọ̀nà ọ̀pá sí àpáta omi jáde ń bẹ̀ wọ́n mu mi àbẹ́ ọ̀mu mi ẹ wá sọ fún mi agbára machine wo ló fẹ́ gbẹ́ bọ́ọ̀kù nínú aṣálẹ̀ nígbà ọ̀dà wọn tó ń pariwo ebi ń pa wọn nínú aginjù o kò sí búrẹ́dì o kò sí kan o kò sí nǹkan kan o ẹ̀ ń sọ tán ó sì tún gbàdúrà sọ lọ́wọ́ ó tún gbókè nítorí pé ọlọ́run ti dá lóko wọ agbára lẹ́sẹ̀kẹsẹ̀ mọ́nà bẹ̀rẹ̀ sí ní rọ̀ oúnjẹ tí wọ́n jẹ ó ń rọ̀jò ó ń rọ̀jò kalẹ̀ ẹ wá kakuléètì iye mílíọ̀nù tí ó bọ̀ wọ́n ń ẹ wá sọ fún mi ṣé sísìn kan ó ń díwọ́ ìbùkún ọlọ́run kò díwọ́ ìbùkún ọlọ́run nígbà tó yá wọn tó pariwo ẹyin àsán làwọn ń jẹ àwọn ọ̀rẹ́ ran jẹ àyẹ̀ ran jẹ ẹyẹ jàjẹ yó ọba tó sọ fún ọlọ́run àṣẹ àti agbára wọ́n jẹ àparò títí títí tí wọ́n fọn imú bá ẹran jáde mú wọn ẹran jáde mú wọn owó ló fẹ́ ná aṣọ ló fẹ́ ná ọlọ́run á bá ìní ẹ̀ pàdé gbàdúrà yẹn dáadáa ẹ̀mí mímọ́ ò dá mi lókòwò agbára fi agbára rẹ dá mi lókòwò bọ́lọ̀ ń bá dá olókòwò kọ́dà kọjá pé ntọ́ lọ ṣe ń léèwé lọ́lọ́run fẹ́ fi lọ́lọ́run fi fẹ́ fi dá olókòwò yọ yàtọ̀ síta àwọn ẹlòmíì bá àwọn ẹgbẹ́ yòókù ọ̀bá rí ṣe ń bẹ̀ ìwọ ò rí kọ́dà kọjá nani gan ló ń ṣe tọ́lọ̀ ń living ká sọ living tọ́lọ̀ ń bá dá olókòwò agbára Joseph ti ṣe rí òun lórí ń bẹ òun lo lórí living ṣùgbọ́n wọ́n á dòfa gbogbo nǹkan lé lọ́wọ́ ni torí bí ọba ti bọ́ba ti kú òun lé yẹn ti lé yẹn ti tán ìjọ tó ti kú òun lè bọ́ ti fà ṣe é tún gbókọ ẹ̀ mọ́ ẹ̀ gbórúkọ wọn mọ́ àṣẹ tí múre wọlé ti jáde kó ń bẹ nìyẹn ògo tó ń faré wọlé ó ti jáde kó ń bẹ nìyẹn gbogbo ibi tó o torí sí ọ̀nà ọmọ sí ni tí ọlọ́run bá dá olókòwò agbára ẹ̀mí má dá mi lókòwò agbára káyé mi ọmọ rí bákan náà mọ́ káyé mi ọmọ rí jàtijàti ká má fi ògo mi wọlé olúwa dá mi lókòwò agbára ó yá sọ fún ọlọ́run ẹ̀mí mi má wọnú mi lọ bàbá jẹ́wọ́ agbára rẹ̀ díẹ̀ ọmọkùnrin òtò àmọ́ má jẹ́ káyé òbògo mi jẹ́ má jẹ́ káyé òbògo mi jẹ́ agbára ńlá fi wọ̀ mí ẹ̀mí mi máa wọnú mi lọ bàbá jẹ́wọ́ agbára rẹ̀ ní ẹ ọmọkùnrin o tó o máa jẹ́ ká ayé o bògo mi jẹ́ agbára táyé ò lè bògo ẹ̀ jẹ́ okòwò agbára táyé ò lè bògo ẹ̀ jẹ́ lálẹ́ olúwa gbé wọ̀ mi dá mi lókòwò agbára ẹ̀ má dá mi lókòwò agbára jésù olúwa wa ìyókù ọlọmọ gbà láàyè máa gbà ń agbára yẹn túbọ̀ mọ́ gbà sí ṣẹ́rí gbogbo àwọn àdúrà tá a gbà lé ní they are supposed to be your everyday daily daily ọpẹ́ méje tó gbọ́dọ̀ mọ́ dá nígbà gbogbo bó bá ti dá àwọn ọpẹ́ yẹn ọ̀tá gan dáràn ọ̀tá ṣe kí ni wọ́n dáràn ẹni bínú sí ọ ó gbé ẹni tó kórìíra rẹ̀ dáràn níwájú ọlọ́run yọ gbẹgbà ọwọ́ á tún béèrè agbára tí kọ́lọ́n fi dá olókoòwò ah Eh? ọmọ mọ̀ ṣe ni gbogbo tó ọba ti ṣe pápátá wọn ló dáa náà ni bó wú kọ́ báyìí àwọn ló wọn ní kó kàn tiẹ̀ wá kọ́ wá sọ́fíìsì wa kọ́ra wúkọ́ kọ́kànra wúkọ́ díẹ̀ kẹ́kẹ́ kẹ́ báyìí ni ikọ̀ rẹ̀ yẹn lásán ó bring healing ó bring healing pàápàá mo máa ń sọ fẹ́yìn tẹ́ wà ní tẹ́ máa ń ṣiṣẹ́ care caregiver àbí ẹ jẹ́ nurse ẹ mú àwọn iṣẹ́ yẹn bí ìgbà tẹ́ mú iṣẹ́ ministry ni ẹ mú bí iṣẹ́ ìrànṣẹ́ tọ́jẹ́ pé Ọlọ́run pé ẹ pé Ọlọ́run pè yín ni kì í ṣe nípa owó tẹ fẹ́ gbà ń bẹ̀ nìkan ẹ ṣe iṣẹ́ yẹn tọkàntọkàn bí ẹni pé ọlọ́run pè yín ẹ ṣe gẹ́gẹ́ bí gẹ́gẹ́ bí calling tí ọlọ́run fún yín ẹ ṣe pẹ̀lú gbogbo ọkàn ẹ rí i pé ọ̀run máa bá ń ṣiṣẹ́ àṣẹ ọlọ́run máa bá ń ṣiṣẹ́ bẹ́ẹ̀ bá dé ibi iṣẹ́ gan tẹ wúkọ́ lásán àwọn ní tó bá tiẹ̀ ti tó bá àníkó tiẹ̀ káwọn tiẹ̀ rí lásán àwọn tẹ̀ ń tọ́jú wá ní káwọn sá ti rí táwọn bá ti rí ogun ti ṣẹ́ gbẹ́ngbẹ́ lòmíì wá wá ní wọ́n mọ̀ kéde ẹjọ́ ẹ bá wa lọ ẹ bá wa lọ ẹ wo ọ̀nà pọ̀ báyìí sìn iye tó ọba ló wá ní ẹ mọ̀wọ́ yà á sanwó yín á fún yín lọ́dẹ̀ dọ́là per hour á fún yín lọ́dẹ̀ dọ́là per hour wọ́n mọ̀ fi bẹ̀ ọ́ ni torí pé tàṣẹ tàṣẹ ló fi ń rìn akọ́wà tẹjọ́ ń ṣiṣẹ́ tẹ́pẹ́ ẹlẹ́mìí òkùnkùn ni wọ́n tọ́jẹ́ pé wọ́n máa lọ wọ́n máa lọ wọ́n máa lọ wẹ̀nú àgbo kí wọ́n tó kí wọ́n tó débi iṣẹ́ àwọn yẹn ni wọ́n ń dì mọ́ra gbagigbagi wọ́n ní tí wọ́n ń ké pé ṣùgbọ́n lọ́hùn ni wọ́n ó ké pé olúwa dá mi lóko wá gbára àwọn tó mọ gbàdúrà nìyẹn gbólóhùn kejì tá a gbà tá a fi kásẹ̀ ètò ilẹ̀ lónìí ni pé olúwa ire tó tó pín ire ńlá tó tó pín olúwa yọ̀ǹda ẹ̀ fún mi ọmọdé tó fi máa béèrè ire tó tó pín tó bá jẹ́ wípé ire tó ń ní fún ìdílé rẹ nìkan ni ó tí jẹ́wọ́ ìgbàgbọ́ dáadáa owó tó ní ìwọ ìyàwó rẹ àbí ọkọ rẹ ọmọ rẹ ọtán kí tí ń ṣàti dá kí tí ń ṣàti dá ó ṣe bí bàbá wa ti ń bẹ lọ́run ó ṣe bí bàbá wa ti ń bẹ lé ọ̀run à ń tọ́já yí pé ọdún ló dé ìsìn àwọn èèyàn ń jẹ tọ́kì wọ́n ń ṣe gbogbo àkàn òrí tọ́kì jẹ ẹni mélòó ló ṣolóore fún thanksgiving tá à ń ṣe lónìí àìlómi ò lọ́bẹ̀ ńlé ṣùgbọ́n ìwọ pa tọ́kì mẹ́wàá ọ̀pọ̀gun tọ́kì ẹ jẹ ẹ tó rù dànù ìrètí ẹ kò kan ẹlòmíì lọ́wọ́ ẹlòmíì ga àti ẹ̀tí fún olùṣọ́ àgùntàn rẹ̀ ní nǹkan àwọn òfin pásọ̀ ní nǹkan mọ́ àwọn òfin ẹnìkankan ní nǹkan mọ́ <clears throat> ìránṣẹ́ ọlọ́run kan tí mò ń sọ ń pa lẹ́ẹ̀kan yẹn bàbá yẹn ti léètì ń sìn bàbá yẹn ò kàwé o ṣùgbọ́n ní bible college tí wọ́n lọ wọn lóyìnbó tó wá ń kọ́ wọn is a scholarship àtọ́ ti ní phd tí wọ́n ti ní gbogbo gbòní tọ́jọ́ pé gbogbo rìsáàsì àgbáyé wọ́n ti ó ní tútọ̀ wọn ni ó wá fún wọn ní assignment kan wípé kí ló dé tó fi jẹ́ pé ogun le fún jóòbù tó bẹ́ẹ̀ kí ló dé tí ogun fi le fún jóòbù tó bẹ́ẹ̀ ah bàbá yìí ní àwọn ò kọ́lẹ̀ o àwa lọ ń béèrè lọ́wọ́ ọlọ́run àwọn ń béèrè lọ́wọ́ ọlọ́run pé olúwa ẹ gbọ́ kí ló dé tógun tógun fi le fún jóòbù tó bẹ́ẹ̀ bàbá wa ní ọlọ́run dá wọn lóhùn pé lóòótọ́ ló ń kọjá àdánwò ló ń la ìdánwò kọjá ṣùgbọ́n ogun rẹ̀ le nítorí pé ìdílé jóòbù nìkan ló ń jẹ dídùn dídùn a ló ìbákasí ẹ àmọ́ wọn nìkan ló ń gbádùn ó sì jẹ́ pé àwọn ọmọ ẹ̀ méje nìkan ni wọ́n dá wà bí wọ́n ti ń ṣe patí tí lè wópa wọn tí ò sára àtàmì ń bẹ̀. wípé ire tí wọ́n ní kò sẹ́lòmíì tuntun jẹ́ ń bẹ̀ mọ́ kò sẹ́lòmíì tuntun gbà ń bẹ̀ mọ́ ire owó tí wọ́n ní yẹn ǹjẹ́ lómi jẹ́ ń bẹ̀ ìdí ẹ̀ ló ṣe láti gbàdúrà dáadáa ire tó tó pín ire tó tó pín tí ì ṣe fún ẹbí rẹ nìkan ire táwọn ẹlòmíì náà jẹ tí wọ́n jẹ adùn ẹ̀ olúwa o ire tó tó pé olúwa yọ̀ǹda ẹ̀ fún mi olúwa yọ̀ǹda ẹ̀ fún mi ire tó tó pé ẹ̀mí yọ̀ǹda ẹ̀ fún mi ẹ̀jẹ̀ aṣọ di àdúrà orúkọ jésù orúkọ jésù olúwa ire tó tó pín ire tó tó pín ẹ̀mí mímọ́ o yọ̀ǹda ẹ̀ fún mi yọ̀ǹda ẹ̀ fún mi yọ̀ǹda ẹ̀ fún mi ọlọ́run o yọ̀ǹda ẹ̀ fún mi ire tó tó pín olúwa yọ̀ǹda ẹ̀ fún mi yọ̀ǹda ẹ̀ fún mi ire tó tó pín ire tó tó pín olúwa ọlọ́run àwọn ọmọ ogun yọ̀ǹda ẹ̀ fún mi bàbá mi àti ọlọ́run mi yọ̀ǹda ẹ̀ fún mi yọ̀ǹda ẹ̀ fún mi yọ̀ǹda ẹ̀ fún mi ire ńlá ire tọ́kànjà olúwa bàbá sílẹ̀kùn ẹ̀ ẹ̀mọ́ sílẹ̀kùn ẹ̀ olúwa sílẹ̀kùn ẹ̀ ayérayé sílẹ̀kùn ẹ̀ ọlọ́run ẹ̀mí mímọ́ o bàbá mi àti ọlọ́run mi ire ńlá ire tó tó pín ire tó tó pín olúwa yọ̀ǹda ẹ̀ fún mi yọ̀ǹda ẹ̀ fún mi yọ̀ǹda ẹ̀ fún mi yọ̀ǹda ẹ̀ fún mi yọ̀ǹda ẹ̀ fún mi yọ̀ǹda ẹ̀ fún mi John died for me. rebra makashande kaketre moko remenge shende rebra moko shende kakatra mm-hmm. moko remenge shanda rebra makashande kaketre moko remenge shanda jésù olúwa wa ṣe rí ayé tá a wà yìí ó ti kúrò ní ayé mọ́nẹ́jì torí tá a bá wọ̀ tún wò sí àwọn tí à ń jẹ Fina lowo yí bó ṣe ń gbọ́ mi lónìí ronú ẹni tó fẹ́ ṣe lóore tó fẹ́ ṣe lóore kọ́dún yìí tó délẹ̀ kó tó fẹ́ ṣe lóore rántí àwọn opó rántí àwọn ọmọ aláìní bàbá rántí àwọn tó ń ṣiṣẹ́ lọ́gbà àjàrà olúwa rántí àwọn missionary mo rántí ọjọ́ kan lẹ́yìn tí mo kúrò ní tí ọlọ́run sọ pé kí n máa bọ̀ ń bì ọlọ́run pé kí n máa bọ̀ ń bì ọ̀rọ̀ yẹn wá dàbí jésù tó rán àwọn ọmọ ẹ̀yìn ẹ̀ jáde ó ní ẹ má sọ méjì o ẹ má mú bàtà méjì o ẹ má mú nǹkan kan ẹ má ṣe àní àní tẹ́ jẹ tẹ́ mu ṣùgbọ́n ẹ lọ gbogbo ohun tóun ó ṣe fún ẹ bá pàdé ní ìrìn àjò ọ̀sẹ̀ kan ọ̀sẹ̀ kan má ní gbàgbé ni ọ̀sẹ̀ tá à ń wí yìí kò sówó Mm-hmm. kò sóúnjẹ ńlẹ̀ ah mo rántí jíìpù tí mo rà sílé pé ah ah mo wá ń fẹsẹ̀ rìn kiri báyìí tí mo dẹ̀ fi jíìpù lẹ̀ ńlẹ̀ tí mo dẹ̀ ní nǹkan báyìí ńlẹ̀ ṣùgbọ́n iṣẹ́ ọba rèé àgbọ́dọ̀ mọ́ jẹ́ ah mo wá ń ké pe ọlọ́run olúwa kò sí ní tá jẹ́ olúwa wá dìde ẹnìkan tí mi ò rí rí ọmọ nàìjíríà ni ṣùgbọ́n mi ò rí sójú rí òun náà ò rí mi sójú rí ọjọ́ tí màá rí ìgbà àkọ́kọ́ tí màá rí ó ní òun gbọ́ òun ni ló sọ pé lọ́ọ̀rẹ́ san ìdá mẹ́wàá rẹ fún kúnlé ọmọ aláàfin ọ̀run ó lóun wá ń wádìí mi kiri lọ́kílé fòhà wọ́n rí èèyàn kan ènìyàn ní òun ní nọ́mbà mi òun máa ń gbọ́ tí máa ń ṣe program nínú tẹlifíṣàn tí mo ti bẹ̀rẹ̀ program tẹlifíṣàn gbà yẹn ó ṣàwà lọ́kì bọ̀ tí máa ń ṣe àwọn kókó àdúrà mi látòrí whatsapp tí máa ń send sáwọn èèyàn ibi tí church ti bẹ̀rẹ̀ ń bí nìyẹn o orí whatsapp òní church ibi ti bẹ̀rẹ̀ nígbà tí o ti sí ibùdó kò tí ì sí ibùdó kankan ibi tá a ti bẹ̀rẹ̀ church nìyẹn ọjọ́ ń bọ̀ nígbà tí ọ̀rọ̀ máa dùn ẹni yẹn bó ṣe pè mí nìyẹn mo bá pàdé wọn títì wọ́n ní olúwa sọ fóun pa wọn pé báyìí wọ́n ní sèmi ni mo lé mi lẹ́ni tí ń jẹ́ bẹ́ẹ̀ wọ́n bá ju envelope yẹn fún mi ìwọ lọ́lọ́run nìkan fún o mo bá wo ah dọ́là lélẹ́yìí dọ́là lélẹ́yìí kíá èmi náà bá lọ ọjà mo ra nǹkan jíjẹ sílé gbogbo tí màá mu ọlọ́run yóò rẹ́kọ̀ọ̀dù ẹ̀ fún obìnrin yẹn obìnrin yẹn gbọ́dọ̀ rí àánú gbà wájú ọlọ́run ẹni tó ṣerú ẹ̀ ó gbọ́dọ̀ ṣe kí ni ó gbọ́dọ̀ rá àánú gbà ó gbọ́dọ̀ lu àlùyọ àwọn ọmọ rẹ̀ gbọ́dọ̀ ṣe rere ẹni tó tọ́jú ìránṣẹ́ ọlọ́run ṣùgbọ́n ìgbà tó bá ní tó jẹ́ pé ìdílé rẹ nìkan ló ń jẹ dídùn dídùn àwọn ọmọ tiẹ̀ nìkan ló ń jẹ dídùn dídùn ìyókù ẹ̀ẹ́dà fájá àbí kẹ́ẹ̀dá nù kẹ́ẹ̀ tíráṣì ẹ̀ àkànṣìwà ibi ń pa wọ́n ẹ jẹ́ ká máa ṣe oore ẹ jẹ́ ká bíbélì ẹ jẹ́ lọ sínú ìwé Galatia ẹ jẹ́ wò láti ẹ jẹ́ wò láti ẹsẹ̀ keje orí kẹfà Galatia orí kẹfà ká wò láti ẹsẹ̀ keje ó ní kí a má ṣe tàn yín jẹ a kò lè gan ọlọ́run nítorí olúkúlùkù ohunkóhun tí ènìyàn bá fúrúgbìn òní yóò ká yóò sì ká nítorí ẹni tí ó bá fúrúgbìn sípa ti ara nípa ti ara ni yóò ká ìdìbàjẹ́ ṣùgbọ́n ẹni tí ó bá fúrúgbìn sípa ti ẹ̀mí nípa ti ẹ̀mí ni yóò ká ìyè àìnípẹ̀kun ohunkóhun tó bá ti gbìn wá ká àwọn kan wà ó ń dára fún wọn lónìí torí pé àwọn girama wọn girama wọn gírígama wọn wọn ń ṣoore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 torí ọlọ́run gan wù ọ́ àdúrà yìí kó lè gbà ni mo ṣe ń ní ẹ̀nà náà yìí ọlọ́run àwò pẹ́ ẹni tí mo fẹ́ fi ṣakápò yìí ṣé yóò pin olúwa ire tó tó pín olúwa yọ̀ǹda ẹ̀ fún mi àkànṣe ire tó kàn jàn tó tó pín olúwa yọ̀ǹda ẹ̀ fún mi ó yẹ jẹ́ aṣọ di àdúrà orúkọ jésù orúkọ jésù ire tó tó pín ire tó kàn jàn ẹ̀mí mímọ́ ò yọ̀ǹda ẹ̀ fún mi yọ̀ǹda ẹ̀ fún mi ire ńlá ire ńlá olúwa yọ̀ǹda ẹ̀ olúwa rán sí mi olúwa rán sí mi ẹ̀mí mímọ́ o bá mi pàdé ní ọ̀nà ìyanu bá mi pàdé ní ọ̀nà ìyanu rán ilé ńlá sí mi rán ilé ńlá sí mi ire tọ́kàn ire ha olúwa rán sí mi olúwa rán sí mi lè tó kù kọ́dún ìkọ́ parí ire tó tó pín ẹ̀mí mímọ́ o rán sí mi tilétilé rán sí mi tọmọtọmọ olúwa rán ire ńlá sí mi ire tó tó pín ògo tó tó pín ìbùkún tó tó pín ọlá tó tó pín olúwa rán sí mi olúwa rán sí mi olúwa ṣàánú fún mi olúwa gbọ́ àdúrà mi ẹ̀mọ́ gbọ́ àdúrà mi ayérayé dá mi lóhùn olúwa dá mi lóhùn ire tó tó pín ẹ̀mí mímọ́ ò rán sí mi rán sí mi rán sí mi ayérayé rán sí mi rán ire tó tó pín sí mi ire tó tó pín ẹ̀mí mímọ́ ò rán sí mi olúwa rán sí mi olúwa rán sí mi olúwa ire ńlá ire tó kàn jà ire tó tó pín ayérayé rán sí mi rán sí mi lẹ́yìn tó kọ́kọ́ dún ìkọ́ parí ọba àwọn ọba rán sí mi lẹ́yìn tó kọ́kọ́ dún ìkọ́ parí ọba àwọn ọba rán sí mi ire tó tó pín ẹ̀mí mọ́ rán sí mi olúwa rán sí mi olúwa rán sí mi jésù olúwa wa orúkọ jésù àpáta ayérayé a gbé orúkọ yín ga fún orí ọ̀fẹ́ tí ẹ fi fún wa láti pàdé ní ọ̀sán yìí láti dúpẹ́ láti yìn ọ́ olúwa gbọ́pẹ́ wa ẹ̀mọ́ gbà yín wa olúwa ti dúpẹ́ lónìí ọpẹ́ méje tá a dá olúwa mú wọlé àṣẹ lọ jẹ́ kó fọ̀n fún wa ọpẹ́ náà bí ọpẹ́ ẹbọ ọpẹ́ ni olúwa jọ̀ọ́ jẹ́ ìtẹ́wọ́gbà jẹ́ kó bọ orú jẹ́ kó fín jẹ́ kó gbà bákan náà la gbàdúrà gbólóhùn méjì òun náà ni wípé olúwa dá wa lóko wá gbára rẹ̀ dá wa lóko wẹ̀ mímọ́ lónìí a wá gbàdúrà ire pín ire ò ní jẹ́ tàwa nìkan jẹ́ bí ọ̀rẹ́ ara ọ̀rẹ́ tí kálukú ò rí gbà ń bẹ̀ olúwa rán sí wa sílẹ̀kùn ẹ̀ fún wa kógo jẹ́ ti orúkọ rẹ̀ jésù kristi olúwa wa àmín tó gbogbo ẹ̀yin tí ẹ fẹ́ bá mi sọ̀rọ̀ ẹ láǹfààní àti pè mí lórí aago lórí plus one two eight one eight five seven three six five eight plus one two eight one eight five seven three six five eight òun náà ni nọ́mbà tí ẹ máa pè mí sí gbogbo ẹ̀yin tẹ́ wà ní agbègbè Houston Texas láago mẹ́fà ní ìrọ̀lẹ́ ọ̀la a ó ní àṣẹ àṣẹ oúnjẹ alẹ́ olúwa yẹn lára ìpalẹ̀mọ́ tá a fi ń palẹ̀mọ́ fún ààwẹ̀ yìí tí ó ń tán lọ nìyẹn a ó lọ rè jẹ oúnjẹ a ó gbára olúwa láago mẹ́fà nínú ìjọ the Redeemed Christian Church of God Fountain of Power Orísun Agbára English Oak Yorùbá Parish tọ́kalẹ̀ sí nọ́mbà one one nine six five bisona street suite one oh six e houston texas seven seven zero nine nine ibẹ̀ address wa lẹ́ẹ̀kan sí number one one nine six five bisona street suite one oh six e houston texas seven seven zero nine nine ẹ lè kọ̀wé sí wa ní àdírẹ́sì yẹn a ó rí gbà lẹ́ẹ̀kan sí nọ́mbà one one nine six five bisona street suite one oh six e. Houston, Texas 77099 United States of America ibẹ̀ náà la kalẹ̀ sí yóò dára fún wa o àlàáfíà ọlọ́run kọ́ ọmọ bá ń gbé ẹjẹ́ àsọ̀rí ọ̀fẹ́ àṣepọ̀ orí ọ̀fẹ́ Jésù Kristi olúwa wa fẹ̀mọ́ ti ọlọ́run àdàpọ̀ tiẹ̀ mọ́ kọ́sọ̀kalẹ̀ kọ́ ọmọ bá wa gbé láti sísìnyí lọ àti ti láéláé àmín nítòótọ́ ire àti àánú yóò máa tọ̀ wá lẹ́yìn lé ọjọ́ ayé wa gbogbo a ó sì máa gbélé olúwa láéláé àmín àmín ẹjẹ́ àmọ́ forí ká mọ́ fi ṣe lọ orúkọ mi ni pásítọ̀ adékúnlé stephen adédèjì tí gbogbo èèyàn mọ̀ sí kúnlé ọmọ aláàfin ọ̀run yóò dára fún wa o àlàáfíà ọlọ́run kó máa bá gbogbo yín gbé jésù olúwa wa. Jésù nìkan lolùgbàlà tó lè gbà nìlà Jésù nìkan lolùgbàlà tó lè gbà nìlà Jésù nìkan lolùgbàlà tó lè gbà nìlà ọba wa ni kò fìyè fún o. Jésù nìkan lolùgbàlà tó lè gbà nìlà Jésù nìkan lolùgbàlà tó lè gbà nìlà Jésù nìkan lolùgbàlà tó lè gbà nìlà ọba wa ni wọ́n fìyè fún o. ẹ ká hallelujah hallelujah wọ́n lẹ̀ fún o ẹ wọ́n o ẹ ògo. Tọ́lọ́run wá. Tọ́lọ́run wá. Jésù nìkan lọ́lọ́gbàlà tó lè gbà ní là. Jésù nìkan lọ́lọ́gbàlà tó lè gbà ní là. Jésù nìkan lọ́lọ́gbàlà tó lè gbà ní là. Ọba wa ni mo fi yìn fún ọ. Ọlọ́run mi ìyanu ìyanu akaka ti rí ká akaka ti rí ká ó ní pẹ̀lú ògo alùpẹ̀mùdẹ̀mù wòmíwòmíwòmí ah, olórí aríran òjijì ọlá rẹ̀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 ìpilẹ̀ṣẹ̀ ògùn láláṣẹ ẹ̀ka òdodo balógo ìgbàlà ọlọ́run ìlú àwọn kan ń wò ọ́ wọn ò mọ̀ pé wọ́n ojú wọn bọ́ wọ́n ti rí papọ̀. gbogbo àwọn rẹ́kọ̀dù tẹ gbọ́ lórí ètò ìlónìí ètò Glory of God àtọwọ́ torí fẹ́ ẹni aráyé ṣìnà wọ́n fàjẹ́ ṣèyá wọn kò ṣoṣe bàbá lọ́jọ́ ẹbọ pé oṣó mú wọn dájọ́ àtẹ́fẹ́jọ sílẹ̀ lọ́jọ́ ogúndé wọ́n gbalẹ̀ aláwo ó ní fàpẹ́rán amúdàwọn àgbà lọ apapín ìdáwó àṣepọ̀ ń ti wọ̀n lọ lọ́jọ́ ogúndé mùsàdolúwa èmi mà ọ́ o ọlọ́run mi ṣé bí ìwọ ni olórí ogun ìwọ ni ìwọ ni ṣoṣo ìgò òun ló pe lọ́la òmìye olólùbálá yorùbá gbàjọ́ wọn jó fún jésù àwòsàn wọn gbàjọ́ wọn jó fún jésù ọmọ ìbò wọn gbàjọ́ wọn jó fún jésù lọkùnrin lóbìnrin ẹ jẹ́ ká wólẹ̀ lọkùnrin lóbìnrin ẹ jẹ́ ká júbà jésù ọkọ àlàyé yóò máa yin ọ́ ọ́ ọ́ ọkọ àlàyé yóò máa yìn ọ́. Olúwa pé mo wà nínú wọn. Ọkàn àlàyé yóò máa yìn ọ́. Kò lè bàjẹ́ o, kò lè bàjẹ́ o, kò lè bàjẹ́ o, kò lè bàjẹ́ o. Iṣẹ́ Olúwa kò lè bàjẹ́ o iṣẹ́ olúwa kò lè bàjẹ́ o. ọjọ́ mo ti ń rókun kò gbẹ́rí ọjọ́ mo ti ń rọ́ṣà kò mọ̀ gbẹ́ ọjọ́ mo ti ń rọrùn kò já lulẹ̀ iṣẹ́ olúwa ni. ṣíyabani ṣíyabani ṣíyabani rai ṣíyabani ṣíyabani ṣíyabani rai.

na samu e Yesu ya dawo e na samo e Yesu ya dawo e na samo e Yesu ya dawo uri acha akwe uri acha uri acha Santa Fe Santa Fe kuriacha akwai kuriacha kuriacha Santa Fe Santa Fe inazamu Yesu yadawo inazamu Yesu yadawo inazamu Yesu yadawo inazamu Yesu wo orí ajá àpè orí ajá orí ajá Santa Fe Santa Fe níbo ló wà tí Jésù bá dé o níbo ló wà tí Jésù bá dé o níbo ló wà tí Jésù bá dé o níbo ló wà jésù bá dé o ilé kan wà fún mi ilé kan wà ilé kan wà fún mi nínú ògo níbo ló wà ní jésù bá dé o níbo ló wà ní jésù bá dé o níbo ló wà. Jésù pàdé o. pàdé o. Ilé kan wà fún mi, ilé kan wà, ilé kan wà fún mi nínú ògo. Ilé kan wà fún mi, ilé kan wà, ilé kan wà fún mi nínú ògo. Torí náà, no controversy, no controversy. controversy. Jesus Christ is the Lord. No controversy. No controversy. No controversy. Jesus Christ is the Lord. I live lifted up. There is no one like you. Alle, alle, alle, hallelujah. You are highly lifted up. There is no one like you. you are the Most High, you are the Most High God, you are the Most High, you are the King of Kings, you are the Most High, you are the Lord of you are the Most High, you are the Most High. never go.